kọ́lá wùn mí fowó wùn mí o. èmi ń fẹ́ owó àjọlá gbogbo ire o èmi ń fẹ́. kọ́lá wùn mí fowó wùn mí o ẹlẹ́dàá mi. owó àjọlá gbogbo ire o èmi ń fẹ́. kíre gbogbo ayé yìí máa bá mi gbé. èmi ń fẹ́ owó àjọlá gbogbo ire o èmi ń fẹ́. kí ire fi lé mi ṣe bùgbé. èmi ń fẹ́ wá tọ́lá gbogbo ire òwe mi fẹ́. mo ní kí n bá rẹ sùn mo kí n bá rẹ jí. mi fẹ́ owó àtọ́lá gbogbo ire òwe mi fẹ́. mo lọ àtọmọ máa bọ́ lọ dẹ́dẹ́. mi fẹ́ owó àtọ́lá gbogbo ire òwe mi fẹ́. lọ́jọ́ ayé mi gbogbo kí n máa rówó náà. mi fẹ́ ah! owó àtọ́lá gbogbo ire òwe mi fẹ́. mío ẹ pariwo láti èní dọ̀la báàgì elémi ò lè filẹ̀. èmi pẹ̀lú ẹ. nígbà tẹ sọ fún mi pé one fifty lẹ́fẹ̀ẹ́ sọ kí ni mo sọ mo ní mi ò lè gba one fifty. nígbà tí mo gbé ẹ nígbà jù mi mo sọ pé ibi tí mo ń lọ one fifty omi kì í wọlé àwọn ẹ̀jẹ̀ mi sọ wọ́n sọ fún mi. ẹ ti sinmi jẹ́ pé bẹ̀rẹ̀ alárọ̀ lè ní. bẹ́ẹ̀ máa ń fún mi kéèjì. ẹ bá sọ pé ìjà àgbèrè ń gbèjà òrè yìí lọ. ìwé ni ìwé mi ta ni ìwé ṣe àti wọ́n yẹ́ ọ̀pọ̀ ńlẹ́lẹ́ nínú wa ṣé orí tó wà nínú. àtọ̀sán àtàárọ̀ gbogbo ẹ̀ lèmi ṣe pa. ok wọ́n á ní ìwọ̀n wọ̀ bí wọ̀ wọ́n á ní ìwọ̀n bí wọ̀ wọ́n á ṣe wọ́n fẹ́ sí sí sí sí sí wọ́n kọ́ nípa mi bàbá wò ṣíwọ́. ìfọlá ti ń fi wá àwọn ojú mi ń tàn mí jẹ ni. Tell me, that's that's what I'm gonna do ṣọlá kí ló ṣẹlẹ̀ kí ló dé tó gbọ́dọ̀ padà pariwo kí ló ṣẹlẹ̀ wọlé wọlé wọlé wọlé ló ṣẹlẹ̀ lẹ́kùn. ọ̀rẹ́ mi wọ́n ní wọ́n bá yìí. Thank you. Hey. Thank you. Ẹ jọ̀ọ́, ṣé ilé Fọláhùn mi náà ni mo wà yìí? Yes, ma'am. mi kẹ́tì kò kíní yẹn lẹ́nu. ó oh, ah, ah, sọ fún pé kó wo mẹ́lẹ̀ ah, kí ló ṣẹlẹ̀ jókòó náà. àwọn ọmọ yìí fojú ló ń jẹ ni èèyàn máa rí nǹkan ìròyìn wò káàkiri pé ọlọ́run. máìdé ẹ bá mi bèrè nǹkan tó máa jẹ. Ma, what would you like to have, ma? Ah, sister. Hey, my sister, anything to back me, my dear ṣe mind swallow ma. tẹ bá fún mi swallow tẹ bá tún fún mi lè tójú swallow lọ màá tún jẹ náà. ọ̀rẹ́ màá bọ̀ right back ma. ah ọ̀la jókòó náà. Ah, ọ̀rẹ́ mi jẹ́ ojú ayọ̀ ló jẹ́. táwọn ah, olùdókòó máa jókòó jẹ́ tààmú jẹ́ kí olúwa o ah, ìwà ẹlọ́run ṣe gbogbo lẹ́yìn. mo bẹ́ẹ̀ yọ. ọ̀rẹ́ mi ṣé lè yóò tó ń kó yàyọ̀ lẹ́nu ni ìgbà tí mò ń mẹ́ta jọ ń sẹ́fù àmì mo kàn mo rántí wípé àtijọ́ àjọṣọ̀rọ̀ ẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́ bá yàgbẹ́ for for some months all of a sudden tí mo dẹ̀ rí ẹ padà mo rí pé o ti rí gbogbo nǹkan tó níyì ìjọba wo ló ṣe ṣẹlẹ̀. sórí nígbà yẹn mi ò fara mi hàn ẹni o sórí gbogbo nǹkan tó ń wo yìí popsi ló ní o yes then àtìgbà tí popsi ti kú ni mo ti wà ń bíbá yìí then àwọn ẹ̀gbọ́n mi tó kù wọn ò ráyè nítorí kan táwọn gan ní ojú eléyìí lọ iléeṣẹ́ dádì èmi dẹ̀ mo bá wọn manager so that is why tó fi ráwọn kan báyìí. ọ̀rẹ́ mi ẹ á ti dúpẹ́ fọlọ́run pé orin inherit gbogbo nǹkan báyìí àmọ́ ah, bàbá kú bàbá kú náà ni. nǹkan tí mi ní pé dáàdì sí dé ń kọ́ dáàdì kékeré. Oh, kó mo fi tí mi màá ráyọ̀ ọkùnrin kankan yes Me ní time. Mama, mama, give me a wa o má gbìyànjú wa ṣe kéré náà o. ṣe bẹ́ẹ̀ pé Me ring. ríngì jẹ́ kí n phone. But Joko. fóònù. bọ̀ Joko, ọ̀rọ̀ wa jókòó jókòó jókòó náà. a máa sọ ilé ìkúnná o.

ojú ẹnìkan tí mo rí ní billboard gan ó ń bá wọn lówó ètò ẹ wojú ìdára. mo jọ ẹni yẹn. Ah, mi rò. ẹ ní sùúrù madam ẹ wojú ìdára. ẹ ah, mọ̀ pé méjì méjì lọ́lọ́run dáyàn bóyá ẹnìyẹn kàn jọ yín. anyways ṣe rí èmi tẹ́ ń wò hmm. ìran mi ò ta adìyẹ rí o ah. èmi fúnra mi ò dẹ̀ ní pọ́tírì débi pé màmá ta adìyẹ débi pé ojúmọ́ wà nù billboard alẹ́ dìé. Ah, ah, ọlọ́run mà lágbára o ó sọ pé méjì méjì lọ́lọ́run dáyàn ó lè jẹ́ pé ẹnìyẹn jọ yín ni ẹ kú ìjókòó sí. ṣé ẹ ti san owó yẹn. yes ma àsùsàn. oh ok. èló lẹ sọ. six point seven million naira ni ma. ṣé receipt wà lọ́wọ́ yín. bẹ́ẹ̀ ni ó wà lọ́wọ́ mi. ok ẹ mú wa. Thank you. Good morning. Good morning. How are you? Good to see Good morning, Hi, babe. No, ah. ọmọ ṣẹlẹ̀, jẹ́ ká lọ sí ọ́fíìsì. Ọ̀rọ̀ wà tá a fẹ́ sọ. Àti wípé báwo ṣe mọ bí? Ṣé bàbá ńlá kù bàbá ẹ̀ lórí ọ́fíìsì yìí ni? Tó fi sọ fún mi pé kí n jẹ́ ká lọ mi. Babes, this I understand you pé maybe ibi tó ti ń bọ̀ nǹkan kan ń bí ẹnu ẹ ó wá aggravate ìbínú ẹ fẹ́ máa pound this on me just take it easy please. you must be mad tó fi sọ fún mi pé kí n jẹ́ ká lọ sí ọ́fíìsì mi. out. ẹ bá mi dé ìwọ ìjáde. ṣọlá stay out of it please. oya ẹ walk out. ẹ walk out. ẹ ní sùúrù. ẹ bá mi ta. oh my god. Oh, wọ́n fẹ́ sọ ẹ gbé bẹ́ẹ̀ bí lọ́kọ̀ọ́ bá gbọ́dọ̀ ṣùgbọ́n ẹ gbé bí ẹ kí bá mi fún mi. idiot. ṣọlá. John to alone. Hey, you can Okishiba She's so crying. Look at this and so somehow they walk out there. Can you imagine? Hey, you can She's so crying. John to alone. She be lo worry. It won't even worry, of course. I'm very sorry. Yes, I'm sorry. Yes, Thank you. Already. The blues. What is it? What is it? Ẹ What? jẹ yàtọ̀ tó bá sọ bẹ́ẹ̀ kọ́ tó bá sọ bẹ́ẹ̀ kọ́ sọ bẹ́ẹ̀ lọ kí n fẹ́ dákẹ́ padà sọ bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ wo ni wo lo so ó ṣe máa sọ bẹ́ẹ̀ máa ti ká bọ̀ ẹ́ lójú ìsìn ọ̀rọ̀ wo ni lè sọ ìdí sìn ó ṣe máa ó ṣe máa sọ bẹ́ẹ̀. ẹ máa pariwo ọjọ́ òwò rọ́bìṣì lè sọ mo ní dáwọ́ ìjà lé bó ṣe dáwọ́ ni náà. Hey, dépò kó sọ fún àwọn mi o. ọ̀la ni kò yóò wá ọmọ ìfọ̀ ayẹyẹ jọ. ọ̀la yóò wá ọmọ ìfọ̀ ayẹyẹ jọ. ọ̀la yóò wá ọmọ ìfọ̀ ayẹyẹ jọ. ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀gbọ́n mi máa èdò tẹ bá rí yẹn tó fẹ́ gbé máa ṣe fún yàn kí wọ́n máa bá wọn fi ṣiṣẹ́ ìlú tó bá jẹ́ mọ́tò ní gbogbo ẹ̀ náà ni mò ń ṣe papọ̀ kọ́lọ́n ṣàánú mi ní ilé ìtẹ́wù lọ́wọ́ mi mi kọ́ mu ní èèyàn kan ló gbé fún mi tó ní kí n máa bá òun fi ṣiṣẹ́ tó dé ti fẹ́ gbà lọ́wọ́ mi ń sìn ẹ̀jẹ̀. ọ̀rẹ́ sí mi jàre bó ni mo ní ọ̀rẹ́ ni tó ní mọ́tò mi lẹ́nu tó lọ́kadà fún mi change mi kò jẹ́ kí n tètè kúrò mi jàre. ẹ̀mi ò ń ṣọlẹ̀ o ṣẹ́fẹ́ ṣé wọ́n mi ò mú nǹkan mọ́ kan rárá in fact mi ò fẹ́ mú nǹkan tèèyàn mọ́ ti tèmi because mo mọ̀ pé tí n bá ṣerú nǹkan báyẹn lọ́jọ́ kan ọlọ́run máa padà fìyà jẹ mí ní ṣá so mi ò dẹ̀ ní ṣerú nǹkan. ọ̀gbẹ́ni kí ni tí mo gbélé yìí sìn. fún mi change mi máa bọ̀ jẹ́ kí n máa lọ. ẹjọ ẹjẹ jẹ́ jẹ́ kí n gba nọ́mbà yín gbà. máa pe nọ́mbà ẹ̀ màmá gbọ́ máa pe nọ́mbà ẹ̀ máa pe nọ́mbà tiẹ̀ màmá gbọ́. ok sir zero seven zero eh, eh, zero. orí ẹ ò pé ọlọ́wà fìyà jẹ orí ẹ ò pé. pé o tẹ̀ ní sùúrù rárá ó ga o. bọ́lá wùn mí fowó wùn mí o. èmi ń fẹ́ owó àtọ́lá gbogbo ire o èmi ń fẹ́. bọ́lá wùn mí fowó wùn mí o ẹlẹ́dàá mi. èmi ń fẹ́ owó àjọlá àjọ. Ah, ẹ káàsán ma ẹ káàsán sí tàdúpẹ́ o mo wà òkè ah kí ló dé tẹ́ ẹ wọlé. àti inú ilé àti ìta inú ilé ẹ náà làṣà wà. Ah, ok ṣé kò dẹ̀ sí tí mo rí yín. ó rẹ́ ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ o bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń bẹ́ẹ̀ sọ ìwọ lòògùn. Ah, kí inú ilé tó yìí kó rí jọ̀rọ̀jọ̀rọ̀ báyìí pẹ̀lú gbogbo mọ́tò tó kúnnú ilé yìí ò ládórí ojú òde tiẹ̀ ah, ah. ó mọ̀ pé àwọn ará wọn máa rò pé àwa mọ̀lọ́ ẹbí àwa la fẹ́ kó o lọ́kọ rárá rárá nítorí àǹfààní díẹ̀ díẹ̀ tá à ń rí gbà lọ́wọ́ ẹ̀ ah, kò yé mi o. ẹ jọ nítorí Ọlọ́run ta ni mo sọ fún pé àìlọ́kọ mi ó jẹ́ problem sínú ayé mi. problem ni ah problem ni tó bá mọ̀ o problem ńlá kí nìkan tó kí nìkan tó ń ṣe ẹ́ gan-an ṣé torí pé bó o ṣe ń fà lọ́wọ́ ẹ̀ ń tó nítorí gbogbo nǹkan jọranjọran tó ní ló ṣe ń fọkùnrin ṣakọ ẹ ló ṣe rọ́kùnrin tó dáa tó dúró déédéé tó sìngbọ̀nlẹ̀ ló tún fìyẹn náà ṣakọ àánú ẹ. ọkùnrin wo ló sọ fún yín pé mo fóun ṣakọ àbọ́kùnrin wo lẹ́yìn rí tí mo fi ṣakọ. <laughs> Adékúnlé ọmọkùnrin tó tó tó sìngbọ̀nlẹ̀. Adékúnlé má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má hmm. bọ̀. Hmm. Ah. ẹ wo ọmọkùnrin ẹ wo ọmọkùnrin ẹ wo bó ṣe dúró ẹ wo bó ṣe síbi ṣé yóò máa rọkùnrin lè á lóun ò rọkùnrin. o lè rí o lè rí yóò máa rọkùnrin á lóun ò rọkùnrin. so ìwọ ní god láti lọ sọ́dọ̀ àwọn fámílì mi láti lọ fẹjọ́ mi sùn. Ehm, babes kì í ṣe pé bóyá mo lọ fẹjọ́ ẹ sùn àwọn fámílì ẹ hmm. actually nǹkan tí mo rò ní pé ah mo ti bá so so so. sọ sọ mo ti bẹ̀ mo ti bẹ̀ ní kọ̀ọ̀kan mo ti bẹ̀ ní bàbá pé kó mi ò gbọ́ mo dẹ̀ wò pé ta lẹni tó close mọ́ ẹ tí mo lè bá sọ̀rọ̀ tó lè bá mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó lè understand feelings tí mo ní sí ẹ nísìn tí mo ṣe lọ bá wọn nìyẹn wọ́n dẹ̀ agree láti tẹ̀lé mi wá ẹ́ o lókè sórí gbogbo property tó kó jọ àbí owó tó ní òun kọ́ ni problem mi sórí èmi tó ń wò yìí náà kò sẹ́ńtọ́ lọ́hùn ò ṣe fún un èmi náà mo wà okay on my own mm. but i just love you mo kàn love ẹ ni ó dẹ̀ enjoy mi gan seriously. nígbà àwọn ọkùnrin tó fàìn báyìí wọn ò kí ń lọ́ọ̀bù jù ẹ eh, ilé tó wá jàjà tó lọ́ọ̀bù ẹ kí ló tún fẹ́ hmm? kí ló ń fẹ́. mọ́mí Mary mo hmm? jẹ́ sista mo dúpẹ́ hmm? ẹ jọ̀ọ́ mo ń bọ̀. ẹ wò ẹ wò àǹtí ẹ má yẹ kí n tún jókòó ṣe rí lóòótọ́ tí mo olùgbé ẹ̀yìn ó jọ pé ní ọ̀dọ̀ ṣe rí tó bá ti bọ́ta tó ti gbọ́ wọn tá a bá wa ìgbà yẹn máa jókòó kódà máa jẹ nǹkan. kò sí nǹkan kan èmi mo ní kó jókòó mi ò lè wà lórí ìjókòó kó rí mi kí n bá a sọ̀rọ̀ kó má gbọ́ sí mi lẹ́nu jókòó kò sí nǹkan kan jọ. lọ́wọ́n á jẹ́ kó gbọ́ ọ. orí mi lórí jókòó ni problem ẹ. yes ẹ gbà mí. kí ni problem ẹ ẹ kí ló dé kí ló ṣe tó ń lé mi kiri ah kí ni mo ṣe tán ni kò ṣe rí ah. kí ló dé. bí bẹ́ẹ̀ mi ò rírun nǹkan báyìí ní ayé mi. ọ̀ ẹ ṣe rí ni. ọ̀rọ̀ ẹ̀ mo gbọ́ pé ọmọbìnrin máa ń mọ́kọ wálé ni mi ìrí káwọn fámìlì fámìlì obìnrin kó máa mọ́kọ wálé fún kí ló dé ah, kí ni ọ̀dà ń bẹ̀. ó ṣáájú rẹ lẹ́yìn. bí o tẹ̀ fẹ́ ní gbogbo yín nílé mi ẹ máa lọ. dọ́là àti gbogbo thousand naira dúró ní ìkó wọn irú ìrònú wo lòrò pẹ́ni tó máa ní pọ́ọ̀sì gbọ́dọ̀ máa wò máa wo gbogbo atm card ẹ̀ irú ìrònú lòrò tó máa báyìí. ìyẹn gbogbo náà ló ń ṣe mí mi mọ mi mọ mi mọ mi mọ Ọlọ́run. dùnwó dùnwó kí ló kọ́ mi sí i irú ìtìjú eléyìí torí Ọlọ́run ọba hmm. ó dáná kí la fẹ́ ṣe sí báyìí. kò sí nǹkan tá a fẹ́ ṣe kò sí tàbẹ́ṣọ náà ni mo ń rò tí mo sùn sí i máa dáwọ́ ẹ̀ padà ni máa dá wọ́lẹ̀tì máa dá padà síbẹ̀ ni ohun tó bá wù wọ́n kí wọ́n ṣe fún mi máa dá padà ni. ẹ̀rí okùn jẹ́ gbádùn lákẹ́kọ̀ọ́ máa dúró yẹn padà ni. ọlọ́run ò ní bá ti ṣe é jẹ́ ju báyìí lọ wàá dá kíni padà káwọn tó lọ ọ̀dọ̀ ẹni tó ní pọ́ọ̀sì kó ti dúró sí kọ́nà kó rí ìgbà tó dá pọ́ọ̀sì padà jọ kí ni kí ni mo fẹ́ máa ṣe kí ni mo fẹ́ máa ba ayé mi ṣe. ohun tó bá fẹ́ ṣe fún mi kan ṣe fún mi alẹ́ rí ọkọ̀ òun jẹ́ kí n gbádùn. jùwọ́n o lè délé ìpadà o ṣọlá tó bá máa lù mí ṣe léṣe kan lù mí ojú mi fẹ́ rí náà lórí yẹn ẹ̀mí burúkú tó wà nù mí tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbélé wọ̀nyẹn tó ń sọ yes yes tó ń sọ yes yes yes nínú <laughs> ẹ̀mí yẹn kọ́nà jáde kọ́nà ẹ̀mí yẹn jáde. ọlọ́run ní bàtí ṣe jẹ́jú má bàtí tèmi jẹ́ torí ọlọ́run ọba eléyìí tó wà lọ́nà òdà padà o èmi ò ní ṣẹlẹ̀ mọ́ àmọ́ eléyìí ojú ẹ̀mí mi kọ́. àwọn ò lè dá padà. Ṣọlá. Ah. Oh God. Oh my Jesus. Inú mi dùn pé mo pè ẹ́, ó dẹ̀ dá mi lóhùn kíákíá. Lágbára Ìdùmarè, àwọn alálẹ̀ yóò ní padà lẹ́yìn ẹ o. Àṣẹ. Ẹwà tí Elédùà fi fún ẹ kò ní díbàjẹ́. Àṣẹ. Àmọ́ ó dàbí pé ẹ̀rù fẹ́ máa bẹ̀ kábíyèsí ẹ̀rù ń bà mí díẹ̀díẹ̀. kò yẹ kẹ́rù bà ẹ́ gbogbo wa pé ọ̀làjú àti ọ̀mọ̀wé ni kábíyèsí wa so you don't need to be scared of anything àbí kí lẹni mo wí. ẹ wo ẹ má bínú o ẹ má bínú ṣé ẹ ti ní àfẹ́sọ́nà síbì kan ni àbí ẹ ti marry ni. rárá olórí. tó bá rí bẹ́ẹ̀ ó ní ọmọkùnrin kan ojúlówó ọmọ ìlú yìí ó dùn orí mọ́yàn ó ní ìtẹríba ó níṣẹ́ gidi lọ́wọ́ ó mọ àpọ́nlé àgbà ẹ ó tún wá rẹwà lọ́mọkùnrin tó sọ pé ìwà tòun ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ fífẹ́ tàbí kò ṣe fífẹ́ ṣùgbọ́n ò dá òun lóhùn. kábíyèsí o mi ì mú ọmọkùnrin náà. ẹni tó mọ ni ẹ wò. Kúnlé Arọ́lájoyè hmm. Kúnlé Arọ́lájoyè. Ah, olórí ah, ẹ kú ìjọba kábíyèsí o. Adékúnlé yóò dáa fún ọ àwọn alálẹ̀ yóò gbé ọ dìde ńlẹ̀ jókòó Fọláwùmí hmm. ọmọkùnrin tí mò ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan olówọlé Adékúnlé Fọláwùmí ó wù mí gẹ́gẹ́ bíi kábíyèsí ilẹ̀ yìí wípé kí ìwọ àti Adékúnlé kẹ́ ẹ jọ wà papọ̀ bí ọkọ àti aya wo abẹ́rẹ́ lókun di o tó bá lo nǹkan tó ṣe fún ẹ lẹ́yìn ìpàdé èdè tó dùn ẹ́ ilẹ̀kùn ààfin mi ṣí sílẹ̀ anytime o lè wá fẹjú ẹ̀sùn má bá wí ìbẹ̀dẹ̀ ló máa tán sí ẹ̀ so fọkàn ẹ balẹ̀. Fọláwùmí olórí ṣó fẹ́ kọ̀rọ̀ sí kábíyèsí lẹ́nu. àgbẹ̀dọ̀ rárá o. nítumọ̀ wípé ohun tí kábíyèsí sọ ó ti rí bẹ́ẹ̀. kábíyèsí tọ́ba la ṣe o. Ah, kí ó dáa fún ọ yóò yí ọ adékúnlé yóò dáa fún ọ náà ẹ̀yin olóyè alálẹ̀ yóò gbé yín o olórí àjọ pẹ̀lẹ́ẹ̀dẹ̀ ara wa àbí ò dábàá yìí. ó wù yìí ó wù yìí kábíyèsí ó wù yìí. Oh, wuyì gan ni. wuyì gan gbá. ọ̀gá ah, abẹ́ẹ̀ máa lọ́mọkùnrin yìí. abẹ́rẹ́ nǹkan. ẹ́ ẹ́ dẹ̀gbọ́n eh, eh, ṣé ìbọn ṣe é. Eh, bọ́lá wùn mí fowó wùn mí o. èmi ń fẹ́ owó àjọlá àjọkọ ire o. mi. Your Oh, thank you so much. Uh, Mushimbo bọ́ mo ṣe wà ń bínú. sori drink tẹ fún mi yìí jẹ́ kí n ṣe fi yẹn step down nà màá wá síbẹ̀ màá jẹ́ fúnra mi. all right. yeah. no problem. <laughs> oh. Hello, dear. How are you? I'm fine. Mwah. okay. Mm, I'm feeling cool. And. Um, nǹkan tí mo rí yẹn ó jọ wípé oúnjẹ ti rẹ́dì. yeah actually lady yẹn sọ fún mi pé oúnjẹ ti rẹ́dì pé mo ní kó ní sùúrù náà pé tí bá ṣe tán máa jẹun <laughs> ah, tí mò rí wọ ìwọ òrékelé wà báyìí ebi àwa pa mí. <laughs> ṣe wà okay. i'm fine. ó wà right. you know what baby tí bá ti wà lọ́dọ̀ mo tún máa ń rò wípé ah that was a time to prove so difficult for me tí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ títí tí o gbà mo á wò pé so èmi náà ló tún wá padà gbà fún táwa jọ ń rò pọ̀ báyìí <laughs> ọmọ inú mi máa ń dùn lọ́yìn. ó ṣe dì then ó mọ̀ pé àwọn ìbá máa ń sàn kọ̀ọ̀kan wọ́n ní nǹkan tó bá máa pẹ́ lọ́wọ́ yàn bó ṣe máa ń rí nìyí. Hmm. yes mo wá fẹ́ kí wọ́n wá rí bíi pé mo fẹ́ pẹ́ lọ́wọ́ ẹ̀ ló ṣe rí báyìí. ẹ wo bí tó tún gbé mi lọ <laughs> anyways ẹ wàá pẹ́ lọ́wọ́ mi jù báyìí lọ lágbára ọlọ́run ọba àmọ́ nǹkan kan ó wà tí mò ń bẹ ọlọ́run fún gbé kí ọlọ́run ṣe kí ni vice versa bí àwọn ọkùnrin ṣe ń lé ẹ̀yin obìnrin tá à ń léyìn tá à ń léyìn tẹ̀ ń fi wá ṣàkan yẹn kọ́ ọlọ́run wá ṣe kẹ́yìn obìnrin náà kẹ́ máa lé àwa náà ah ṣoré mi máa ṣe ṣé gé akọ. wọ́n sọ fún ẹ ìyẹn di ayé àtúnwá kò lè ṣẹlẹ̀ láéláyé. really yes. ẹ ẹ jẹ́ máa wò. baby ṣe bó gbàgbé pé àjọmọdébì kan lè níyà. gbàgbé ah, ìwọ tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ẹ orí mi báyìí ló wà ọ̀rọ̀ ẹ ni mò ń rò mi òru nǹkan mi láyé mi mọ́jú ọ̀rọ̀ ẹ lọ ni màá gbàgbé pé orin àjọ ń lọ bì kan torí ẹ̀mí ṣe bábàtà mi tí mo lè jókòó síbi tí mo ní rárá o mo dọmọ ta kú ni àjọmọdébẹ̀ ni. ok kò sí problem but fún mi ní five minutes mo ń bọ̀. àṣekùtì yànjá máa lọ. Ọlá wùn mí fowó wùn mí o. Èmi ń fẹ́ owó atọ́lá gbogbo ìlú èmi ń fẹ́. Ọlá wùn mí fowó wùn mí o. Ẹlẹ́dàá mi. Èmi ń fẹ́ owó atọ́lá gbogbo ire o. Èmi ń fẹ́. Fọlá wùn mí fowó wùn mí o. Èmi ń fẹ́ owó atọ́lá gbogbo ire o. Èmi ń fẹ́. Ẹ eh, dùnà dùnà eh, Fọlá wùn mí. Eh, níbo la lọ látẹ̀kọ́ tá a ti dé bẹ́ẹ̀ àwọn tó ń gbé wa dé ibi tá a ti wá gan àwọn ọmọọṣẹ́ tó ń dúró síbẹ̀ yẹn more than thirty minutes ló ti dúró síbẹ̀ yẹn èmi àti ẹ̀gan ìrìn tá à ń rìn tí ẹ̀ bá rìn lọ sí láfẹ́ wa á ti débẹ̀ látẹ̀kan jọ jẹ́ ká padà a ti pẹ́ jù. ṣẹ́rù ń bà ẹ́ ni. ṣẹ́rù ń bà mí ni ẹ̀rù ṣe ní bà mí wo ibi tá a ti ń rìn bọ̀ lẹ́gbẹ̀ẹ́ gbọ́ tọ̀rọ̀tọ̀rọ̀ bẹ́ẹ̀ láti rìn bọ̀ over thirty minutes rẹ̀ nìkẹ́dùn má bà mí tí bá lu oògùn kìyà gan ẹ̀rù láti bà mí ṣé mo gbẹ́ dá ni jẹ́ à àní pẹ́ débi tá à ń lọ ẹni tá a ṣáà ń gbéyàwó wa bá kò ṣáà kí ń garùn ah! ṣé bó ní onífẹ́ mi ni ẹ jẹ́ à lọ. àní pẹ́ débẹ̀ àbí. àní pẹ́ débẹ̀ já lọ já lọ já lọ. ojú ajáwé kì í rewé bojú ojú àtẹnà kì í rọ́nà ṣayọ̀ ojú kókódìkó kì í rí kó bojú ẹ kú ọ̀nà. ẹni mọ̀nà ló ń tọ́ tá lóhun ìyàwó àfẹ́sọ́nà mi. ilé pẹpẹ. ẹ jọ ẹ jọ ẹ jọ. yéèyé o fi nọ́ọ̀tà máa má là fomi alẹ́ wà lójú òpó ni abojú tútù bí ọmọ àgbẹ̀ kọ́rùn táwọn ti yẹ tí ò lójú àánú fẹ́ da orí ilẹ̀ kankan. tálù. yèyé ebó lo tí mo sọ fún yín nìyí.

ó ti hàn sí mi wípé ìyàlá ìyá mi òun ni mo ń dẹnu ọpẹ kan ẹ ṣe ọ̀rọ̀ àfimúlẹ̀ jẹ́ máa bá tèmi lọ ẹ jọ ẹ jọ. bẹ́ẹ̀ni sọ́ọ̀n o ò fẹ́ yàwó mọ́ o ò fẹ́ fẹ́ yàrá yà ah, ẹ̀ wà á lọ o àmọ́ kó tó lọ màá fàmì sí ẹ lára ẹ yẹ wọn ẹ gbà ṣe lọ́wọ́. yẹ yẹ yẹ yẹ yẹ. wọ́n ní ṣé kò ń ṣe wípé ẹ̀yin àti obìnrin náà ẹ ti jọ ń ní ìbáṣepọ̀ kankan. Ah, ah, eh, kò tí ì sí ìbáṣepọ̀ kankan láàrin èmi àti ẹ̀ eh, because ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ pẹ̀ yìí mo ṣe ń bá sọ̀rọ̀ ìfẹ́ ni kò dẹ̀ tí ì gbà sí mi lẹ́nu ẹ wò tẹ́yìn náà bá rọ ọmọbìnrin ah, ọmọbìnrin yà á ń wùyàn á ń wùyìn kẹ́ ẹ fi ṣèyàwó torí gbogbo qualities tó wà lára obìnrin tí wọ́n fi ń fẹ́ obìnrin sílé òun ló wà lára ẹ̀ ìdí nìyẹn tèmi náà fi ń bá a sọ̀rọ̀ pé ah kó tiẹ̀ fẹ́ mi kó fẹ́ mi àmọ́ kò sí mo ṣe bá a sọ́tó kò gbà sí mi lẹ́nu so gbogbo ò tiẹ̀ wá yé mi mọ́ báyìí. kí ọmọ ènìyàn kó fetí sí ìkìlọ̀ ẹ má ṣe jẹ́ kí àjọṣepọ̀ kankan wà láàrin ẹ̀yin méjèèjì kó má bàa fa ìpalára fún ọmọ ènìyàn. Ah. Hmm èmi náà wò ó mo wò ó pé fọláhùn mi láti jẹ́ alágbára ọmọbìnrin kan ó láti jọ ọmọ ẹlẹ́gbẹ́ èmi rè ni. a fi hàn mí bẹ́ẹ̀. kí n yẹra fún. ẹ yẹra fún tí ọmọ ènìyàn bá fetí sí ìkìlọ̀ kó má jẹ́ wípé ìpalára tó máa ṣẹlẹ̀ sí àjò ti àlátẹ̀lá lọ. èwo ni gbogbo eléyìí náà kí ló ṣẹlẹ̀ nọ́ọ̀sẹ̀ gbogbo ilé òun náà. èwo ni gbogbo òṣì náà ẹ kúrò ojú ọ̀nà jàre kí ló ṣẹlẹ̀ ẹ ló madam ẹ kúrò lójú ọ̀nà náà kí ni gbogbo wèrè náà ẹ kúrò lójú ọ̀nà náà kí ló ṣẹlẹ̀ ẹwọ́n dẹ̀ ni ẹ̀rẹ̀ kíta kíta ní ṣe sùúrù. sínú dúró dúró. ó yẹ kó yẹ kó yẹ ọdún yẹn ò oh, o no no no no no no. ojú yẹn ò yàtọ̀ kí ló dé yàtọ̀ àti kékeré ló ti maintain nice station yẹn ó wá ó hmm, tún wá rí i pé ó tuntun wá. ibo ló wá ń lọ níbo ló ti ń bọ̀. Eh. a ṣáà lọ sí ibì kan tó important dáadáa ṣá. ìwọ oh, ni wọn náà lọ bolo tí ń bọ̀ bolo ń gbé. Eh, around náà ni mo ń gbé ibò mo ń lọ lé ni. nínú housing gbogbo yes really <laughs> yeah. <laughs> that's good that's good. Ah! ẹ ah. wá fún mi nọ́mbà ẹ sódà ká lè máa communicate now. Eh! pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ bá bínú <laughs> ṣáwọn àbúrò ẹ nìyẹn. oh no àwọn ọmọọṣẹ́ mi ni wọ́n. mi bọ. àwọn ọmọọṣẹ́ mi. àwọn ọmọọṣẹ́ làwọn ẹni. yeah èmi ni màá gba nọ́mbà tiẹ̀ èmi ni màá pè ẹ́. kò sí wàhálà kò sí wàhálà. náà owó ìrántí pè mí láwọn ilé ìlọ́kùn tó láwọn ìlọ́mọṣẹ́ o lè rántí pé bá mi tẹ nọ́mbà síbẹ̀ <laughs> jọ oh. direct one o. of course yes ṣébi kankan máa gbé ni. máa pè é ah, ah. máa pè é. ti dọ̀jú rẹ̀ ọmọ àìsíkẹ́ tẹ̀ kẹ́. fọlálẹ̀ pa fọlálẹ̀ pa tó ń kọ́ tó tó tó. that reminds me bobo nǹkan senior sọyà mo tún kó náà ló fẹ́ sọ tẹ́ bá ní kò sharp dáadáa mm-hmm. sọyà tó ti di sójà ń sìn. sójà. sójà ni sọyà báyìí sìn. <laughs> sójà ni sọyà ń sìn. àjẹ́ eh, ah, kó wọlé náà <laughs> eh, jẹ́ kó mọ̀ wá ok ah, eh, ó fọ́ ní gan o. ọlọ ọlọ o béèrè láàrin. Oh, it's true. odò ẹran ló wà ń sìn. odò ẹran. bẹ́ẹ̀ni Ah, ọ̀rẹ́ mi. Good to see you. Thank you, thank you, thank you. How's everything? I'm fine. Báwo ni? Ṣé kò pẹ́ kó tó lókè tí bàṣá? Àtọ̀ àtọ̀ àtọ̀ I was able to. Ṣé ẹ mọ́ra rí ni? Yes. Mo mọ̀ wọ́n rí, mo mọ̀ wọ́n rí. Um, bọ̀dá àdúgbò náà jẹ́ sí mi. Bọ̀dá àdúgbò? Yes mo ṣe wà yí bó ṣe jókòó yìí bó ṣe ansì wọn ò yí má bẹ́ẹ̀ ni èmi náà máa ń disturb nígbà yẹn pé àwọn fẹ́ fẹ́ mi kíníkan kíníkan ṣòro káàdì pé ìwà wọn ò dà wọn ò ṣèyàn àmọ́ hmm, wọn ò yí níyàwó bó ṣe wà yìí. Eh, ìgbà tó ní wọ́n disturb ẹ̀ ń gbà yẹn pé tí ò ṣe wá fún wọn ní chance. Ah, ọ̀rẹ́ mi èèyàn arákùnrin tó dúró tán báyìí tó jókòó báyìí á sọ pé bóyá irú mi ah, sórí ìgbẹ́ni tó kọ sí mi yan ẹ̀tọ́ ni kò sí kan tó fẹ́ mí ṣe sórí ìwọ tó náwó lọ́wọ́ àwọn tó náwó lọ́wọ́ dáadáa náà lè fẹ́ràn àwọn tó jókòó báyìí. Ah, yes ah mi kẹ́ ń gbọ́jú wọn wọn náà àwọn olówó ló ń tẹ̀lé àwọn olówó tó lówó dáadáa ló máa ń láìkì. <laughs> mo jẹ ti gbàgbé kí tiẹ̀ lórúkọ yẹn náà ládùúgbò. ọ oh, ṣọlá náà ni mò ń jẹ ṣọlá lórúkọ mi ṣorí nǹkan tí mo sọ fún yín wọn ò lè rántí orúkọ rẹ àwa báyìí ṣorí tó wáyé pé rú yín ọmọ ah! <laughs> hmm. arántí o àmọ́ wà. ọ ah, oh, ṣọlá ṣọlá ṣọlá <laughs> ọmọ ṣọlá ṣé bẹ́ẹ̀ ṣe rí rèé. Ah, so ju wọn àwọn tó bá lówó lọ́wọ́ àwọn ló máa ń tẹ̀lé tí wọ́n ní owó gidi bí ìṣẹ̀kẹ̀rẹ̀. ṣọlá dáni náà làwọn ń bẹ̀ sọ̀rọ̀ kí ni tí mo gbọ́ òṣìṣẹ́ lọ́sẹ̀ mẹ́ẹ̀ náà sọ ìtumọ̀ dírẹ́bà tó pàtó mú bẹ́ẹ̀ sọ fún mi èmi ni ẹ̀gbọ́n àdúgbò èmi lèmi ò tí ì máa rí àbí òun dì náà èmi àbí àbí bẹ́ẹ̀ kọ́ títí ẹ ló ṣe yẹn má ṣe fún ẹ. ó ti fara balẹ̀ calm down kó wálé sórí dírámà tó mẹ́nu bà yẹn gangan dírámà yẹn lèmi bẹ́ẹ̀ pàfọ́ àjọ ń play dírámà yẹn ṣòtẹ́rẹ́ got tí more, ti mọ Fọláwùnmí ni mo realize we burúkú wà lọ́wọ́ ẹ̀ ó ní burúkú owó ní ọwọ́ gbogbo ọ̀nà tí màá ti penetrate sí ọmọ yìí lára ni mo inú mi dẹ̀ wá dùn wípé mo bá ẹ ń bẹ̀ pé o tiẹ̀ mọ́rí yẹn inú mi dùn sí o jẹ́ kí n sọ fún ẹ ibi tí a fẹ́ gún obì sí obì ti padà wù ń bẹ̀. sórí pórí ẹ ò pé sórí pé ò ní làákàyè sọlá so ojú kòkòrò ẹ tó dààmú ẹ ń sìn tó fẹ́ fi gbowó lọ́wọ́ ọ̀rẹ́ obìnrin tí wọn ò lè ṣiṣẹ́ tiẹ̀ àbí iṣẹ́ tó ń ṣe tó ń distribute ọjà káàkiri kò tẹ́ lọ́rùn tó àbí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n rí tèmi nú ẹ̀ o o lè ojú tó wà lára ẹ kí ni tèmi bẹ. ẹni olè olè ni ẹ. yóò sọ fún mi pé ọmọ fọláhùn mi rí. ẹ tí mi ò bá sọ fẹ́ pé mo lọ sílé fọláhùn mi kọ́ ẹni tó jẹ́ pé mi ni ní skul mo dẹ̀ ni dẹ̀ ní kí wá kí òun lé kí nìyẹn ní í ṣe pẹ̀lú. junior ní skul lọ́wọ́ bàtà ló wọ aṣọ ló kúrò lé yìí. àtijọ́ wáyé tí ọ̀gá lè sọ fún mi wípé ó ń lọ sí obìnrin kan. mo lè má sọ fún ẹ pé mi ò lọ síbi kan mo lè má sọ. ìwọ ló yà sẹ́ni lọ lọ sọ fún mi pé ó lọ sí obìnrin àbí. ẹ jọ wo ókè nítorí mi ò sọ fẹ́ pé mo lọ sí ọ̀dọ̀ ẹ̀ ló ṣe pè mí ní ẹ̀gbọ́n àdúgbò. o lè má mi mí lólè mọ́ adéjúwọ̀n má jẹ́ rántí nǹkan tí ò dáa òun mo ti sọ fún ẹ yẹn ṣe ni kò calm down kó wálé gbogbo nǹkan tí màá sọ fún ẹ tọ́lùbọ̀ pé o mọ lady yìí rí èmi náà dẹ̀ mọ̀ rí jẹ́ ká plan bá ṣe máa wọlé sí láti máa fi rówó gbà lọ́wọ́ ẹ̀ ah! kí mi fẹ́ nìyẹn. ìwọ lọ́n ìwọ lọ́n ṣọlá tó fún mi yìí ọmọ tó fún mi ṣé kìí ṣe àṣìyàn báyọ̀ lọ́n. Ah! ìwọ lọ́rùn ẹlẹ́dàá mi ó fún mi ládé jù wọ́n mo dẹ̀ lọ́ọ̀fẹ́ ṣé dàrẹ́ ẹ bá mi ṣùgbọ́n mi bọ̀ ṣe. ẹ má bínú má bínú. ṣé àbúrò òun mi ni ẹni. rárá màá mo ń bá wọn ṣiṣẹ́ ni màá. omi pe ọmọọṣẹ́ òun mi nínú ilé yìí no bẹ́ẹ̀ ni. ló múra ló ń kán látòkè délẹ̀ báyìí look at you mm. <laughs> Oh, fine gan ni o. Eh, eh, ẹ ṣe máa wọn ò fi ọwọ́ ọmọ ọ̀dọ̀ mú wa ni mà. ọwọ́ ọmọ ọ̀bẹ tó no ọmọ ọ̀bẹ o ṣeun no, mo no no no no no no no no no. èèyàn ló máa lówó lówó ló máa polówó bínú possible o tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ èrò yìí. mo lè bínú fẹ́. àmúrúbà ṣó mi ló mú ni. Ah, omi ni mo sọ pé mo fẹ́ torí mo láì kẹ́kọ̀ọ́ tó dùn rárá. báwo ni gbogbo nǹkan. adúpẹ́ fọlọ́run adúpẹ́. Ah, ọ̀rẹ́ mi mm-hmm. fọláhùn mi. ilé ìtòsí àmì báyìí kí ló ṣẹlẹ̀. ọlọ́run kan tó ń gbé mi ní láti bí ọjọ́ mẹ́ta tí mo sọ pé màá bí ẹ but I think this is the right time. fífi um, kò bí mi náà. okay lẹ́yìn ìgbà tí tí mo tún padà mọ̀ ẹ́ tí mo realize pé Ọlọ́run ṣe gbogbo nǹkan tó tó yìí fún ẹ wáì tí o fi aláwọ̀ ọkùnrin kankan nínú ilé ayé ẹ̀ àbí ṣé wọn wà ní àbí wọn lọ wà interested or kí ló ṣẹlẹ̀ gangan. <laughs> ọ̀rẹ́ mi mm-hmm. èmi máa ráyọ̀ ọkùnrin kankan yes for real mi ní time ọkùnrin kankan. o ráyọ̀ ọkùnrin. yes o oh, ní time at what age. Ah. Eh? bẹ́ẹ̀ ni ah you are not getting any younger àbí bóyá standard mi ò tó títí ẹ mi ò torí pé mo náwó tó ẹ lò ṣe fẹ́ san nǹkan tó wà nídìí ẹ fún mi. Ah, ah. Mm-hmm. no ṣùgbọ́n pé mi kì í láìkí ra àwọn ọ̀rọ̀ báyìí não nǹkan tó ń jọ nìyẹn náà que kékeré ló wà ń jẹ ọ̀rọ̀ ńlá ni nǹkan tó bí mi ọ̀rọ̀ tí mi ò fẹ́ máa rántí rárá rárá. tá à ń lọ yìí gbígbé ká ti tètè dé ni mi ì lè wéètì o nǹkan tí mo ṣe fún ẹ jẹta ẹ n tí màá ṣe fún ẹ lè má jù Ọlọ́run. o serious o mọ mi o mọ ṣe. kí ló ṣẹlẹ̀ bébí wait wait kí ló ṣẹlẹ̀ kí ló ṣe kí ló ṣe. bébí ah ẹ gbà mí o please, please, wait please ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o. kí ló ṣe wọ́n kí ló ṣe wọ́n kí ló ṣe wọ́n kí ló ṣe wọ́n kí ló ṣe wọ́n ẹ sọ kí ló ṣe wọ́n. ọmọ mi mọ ọmọ mi mọ ọmọ mi mọ ọmọ mi mọ ọmọ mi mọ ọmọ mi mọ ọmọ mi. wèrè just like that ah fọlọ́run mi ò kọ́ kí ló fà yẹn. my dear just like that náà ni o kò síbi tí a dé ah! nígbà tó yá gan àwọn fámìlì ẹ rò pé bóyá èmi gangan ni mo wà nídìí ọmọ wọn tí mo ń ṣe ṣé mo máa ṣe ẹni tí mo nífẹ̀ẹ́ kò sí omi tí mi mu ọ̀rẹ́ mi kò sí ìbúra tí mi ò bú. ìṣòro tó tún ṣẹlẹ̀ yìí kékeré ni o. pé yẹn tún kéré. ọjọ́ mi ò mọ ìwà ẹ̀ o. Ah, ìwà ẹ̀ náà máa dá àmọ́ mo fẹ́ kó jẹ́ ká ṣe gbogbo nǹkan pàápàá ká tètè lọ́mọ àwọn òbí ẹ̀. <laughs> ẹ rí yẹn sọ. ọdún mi jàre ọmọ ìlú wo ni wọ. àtẹ̀dé ah, ọmọ èkó ni mí sá ní ẹ̀pẹ́. ẹ̀pẹ́. orí ẹ dàrú ò ah. ń ṣe eré ni o ṣe máa lọ́mọ ẹ̀pẹ́ ni ẹ ẹ̀pẹ́ kọ́ pẹ́pẹ́ yẹ ni ọmọ ajálẹ̀ ní ẹ̀jọ̀ ah, ah, ah. ṣẹ́gun kí ló ṣe lè kí ló sọ náà bébì no èmi ni bébì no no no èmi ni bébì. no you're not getting me right as in. bébì tẹ́jú bí ẹ̀ tó máa ń wà mọ́ra ṣẹ́gun tó ń so mọ́ra tó ń so mọ́ra ọ̀rẹ́.

èmi tó jẹ́ pé very very soon I will become the president of this country mo máa gbà ọ́ fún ẹlòmí. ẹ bá mi méjì ẹ bá mi mọ ẹ bá mi mọ ẹ bá mi mọ ẹ bá mi mọ ẹ bá mi méjì ẹ bá mi ẹ bá mi múlò. àbúrò fóònù àti. ẹ bá mi súnmọ́ ẹ bá mi mọ ẹ jọ tó yọ ọ wá. ibi tọrọ dé dúró báyìí èyí náà ṣàtìrí lẹ́fù tó wà àkúnlé kù gírí mú ká mú báyìí. nǹkan tí mo sọ nìyẹn bí mo ṣe ní mẹ́kẹ́yìn náà tẹ̀lé mi kẹwàá wò tó wà á lè mú bẹ́yẹn. ẹ jọ tó lọ ṣe bọ́ọ̀rọ̀ yìí ni eh. ẹ bá mi mú ìjọ mi ṣàánú fún mi ẹ bá mi mú ilé ẹ bá mi ṣe iṣẹ́ yẹn. ṣé o gbọ́kọ̀ tí mo sọ ni mo là lè mú bẹ́ẹ̀ yẹn. báyìí ah! eh. sùúrù ẹ ọláfọlá ẹ wo rọra calm down. má jẹ́ kí n tọ́ ẹ. ìjọba ilé ẹ̀kọ́ ṣe kọ́kọ́ tọ́ ẹ ìjọba ilé ẹ̀kọ́ ṣe bọ̀. Ah, wà á ní sùúrù mi tọrọ dídúró báyìí ni eh, lẹ́ẹ̀bù tó wà yìí àlè lọ́ọ́ bá bẹ́ẹ̀ tó ṣe tún sẹ́yìn my dear ọ̀la kúrò kúrò kúrò. mo ti kú mo ti kú ẹ ṣe ẹ ṣe ẹ bá mi. mo di mú mo di mú mo di mú. jọ́lẹ̀ tẹ bá kọjá abẹ yẹn màá sọ ẹ́ sínú wọn kìnìún. Ah. Okay. Ẹ má gbọ́, ẹ má gbọ́, ẹ má gbọ́, ẹ má gbọ́, irọ́ ni, irọ́ ni, ẹ má, ẹ bá mi rún. Kini, kini, kini, kini, kini. kini kini kò lè sọ pé ẹ bá mi mú kò lè sọ pé kò lè sọ pé ẹ mú. kí ni kí ni kí ni kí ni lọ kí ni lọ ọ̀rẹ́ ẹ bá mi mú ọ̀rẹ́ má ṣe ẹlẹ́ṣẹ̀ jàre yá wo fọlá fọlá òbí. fọláhùn adúrú kan tó tó báyìí ló pò mọ́ra látọjọ́ yìí ìkíní ya wèrè ìkejì náà ya wèrè ilé ìpò jù òjò ìgbésẹ̀ wo ló ti wá gbèsè látọjọ́ ìyá mi kí ló ti ṣe sí i because èèyàn lè máa wo orúkọ báyìí kó máa ṣẹlẹ̀. èmi náà dúró kí ló kí ló ti ṣe. mo rìn níwọ̀n bàtàgbára mi ká àmọ́ mi ò tiẹ̀ fẹ́ máa mi ò fẹ́ believe torí mo dàbí pé tí wọ́n bá ti bá mi lájọṣepọ̀ ó dàbí pé irú nǹkan bẹ́yẹn máa ń ṣẹlẹ̀ sí wọn. Um, ọláwùn tí n bá gbọ́ ẹ yé dáadáa omi ìwé pé tí wọ́n bá ti táwọn ọkùnrin bá ti bẹ ní àjọṣepọ̀ lọ́ máa ń yá wèrè. Eh, eh, hmm. ah no no no don't get me wrong but mi ò tiẹ̀ fẹ́ believe ẹ̀ mi ò fẹ́ believe pé ìfẹ́ mi ni pé nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ um, um, mi mi mi mi mi mi mi mi calm down. mo mọ bó ṣe ń fi let me tell you one thing Um, nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ eh, èèyàn máa ń wá solution eh, it's not by crying èèyàn máa ń solution sí ni a máa wá solution sí nǹkan i promise you ṣùgbọ́n eh, just I, I know I know how you feel ṣùgbọ́n inú náà kìíní calm down a máa solution sí kì í má kì í má kì í. ó ti wá já báyìí gbogbo ẹ̀ ti ń níyànjú bọ̀ báyìí gbogbo nǹkan tá à ń rò ó ti ń bọ̀ sí ṣòtẹ̀rẹ̀ ó máa fẹ́ fọláhùn mi ni o yes. 对。Ah. Ṣọlá bí mo ṣe ń wò báyìí ó dàbí pé nǹkan ṣe orí ẹ. of course o lè sọ bẹ́ẹ̀ nǹkan ṣe mí tòótọ́. no no no mi ò bẹ ṣe lọ́rọ̀ rí o mi ò bẹ ṣe lọ́rọ̀ rí o dàpọ̀ ti ní problem bó ṣe ń wẹ̀ yìí o. mo ní problem bó ṣe ń sọ yes. wíwẹ̀ mi burúkú ló ń gbénu ẹ̀ náà. ẹ̀mí burúkú ọ̀gbẹ́nu mi tó bá lè sọ pé mi burúkú ni ẹ̀mí burúkú tó máa já sí dáadáa náà àdéhùn dọ̀gídé ni sórí o máa fẹ́ fọlá ni o a máa gbowó lọ́wọ́ àlẹ́ rírọ opportunity ká máa gbowó lọ́wọ́ ẹ̀ náà o yes o máa fẹ́ ni i love you fine ọkọ mi ló jẹ́ kò sí nǹkan tó máa change ẹ̀ but pé òun ní fẹ́ fọlá wá fẹ́ náà à ah, wá fẹ́ wá fẹ́ ni o àmọ́ ó láwọn plus kan tó wà ń bẹ jẹ́ kí n sọ ọ́ fún ẹ tó o bá ṣe ń wọlé tó o rówó gbà lọ́wọ́ ẹ̀ má jẹ́ kó ṣókùnkùn sí mi o má hide anything fún mi má sọ iye tó jẹ́ bó ṣe ń wọ àpò owó bó ṣe ń wà káùntì ẹ̀ kó má sọ iye yẹn fún mi kí lè má mọ iye tèmi náà má gbà ń bẹ̀ and the second one ni wípé adéjú má bà fọlá má bàa ní àjọṣepọ̀ o nǹkan tó ń jẹ́ àjọṣepọ̀ láàárín ọkùnrin sí obìnrin ẹ jẹ́ kó wáyé o. tó ní wọ́n yẹ ti wá dá ọ̀tún báyìí. bí ó ti bá wọn. sórí pé ò wá lọ́pọ̀lọ́ kankan mọ́ báyìí èèyàn máa fún mi lówó àjọ máa wọlé àjọ máa jáde o ti bá béèrè lọ́wọ́ èèyàn máa fún mi hmm. a wá sọ fún mi pé òun fẹ́ kémi àtòun jọ lájọṣepọ̀ má dẹ̀ ní rárá ṣé ìyẹn ni ọkọ lọ wá ibo ló ti ṣerú ẹ̀ sọ fún mi tó bá yẹ wọn kọ́ adéjúwò kí ló ń sọ tí òdùnmọ ẹ lẹ́nu. báwo ni mo ṣe fẹ́ sọ. báwo ló ṣe ń sọ báwo ló ṣe lè sọ ọ̀rọ̀ kọ́lé ìgbẹ́dẹ̀ tó ń sọ sí i ni ọpọlọ tó gbé kalẹ̀ tó fi ń gún mi tó fi ń bà mí sọ tó fi ń jáde mọ́ mi ọpọlọ yẹn náà tó bá ti tó òde wá gbé kalẹ̀ wá jẹ́ kó mọ̀ wípé nǹkan báyìí báyìí ó ṣẹlẹ̀ ọpọlọ tó wá fi ṣe jọ kí ló máa jẹ. Ṣọlá is this you. this is me. ṣé bó ṣe rí mi Ṣọlá. because I púpọ̀ nínú àwọn ọmọbìnrin tí wọn ò dàgbà púpọ̀ tọ́lọ́run dẹ̀ gbèrú àwọn nǹkan ilé lọ́wọ́ ìgbéraga ti máa ń pọ̀ jù wọn ò mọ nǹkan tí wọ́n ṣe wọ́n ti máa ń fojú dìyàn jù gatekeeper ẹ lásán mo mọ nǹkan tó sọ nípa ẹ fún mi so pẹ̀lú gbogbo àwọn nǹkan tí mo rí yìí ah, no mi ò ní láti sáré káàkiri mọ́ no no no mo ti made up mind mi pé the right person fún mi òun ni Fọláwùnmí Akínòye I love you please ṣó lè fẹ́ mi. jọ̀wọ́ kí èmi fẹ́ ẹ má rí bákan tí mo rí ni bí mo ṣe ń fè nípa ẹni mo ṣe sọ yẹn please i'm sorry. <laughs> anyway okay. no má sọ fún mi wípé bó ṣe wà yìí o ò ní ẹnìkan tí wàá ti ẹ̀jọ́ ń ṣe wọléwọ̀de àbí serious relationship. so why me. it is not bá a pé mi ò ní serious relationship nígbà ẹ̀ but presently kò sí mọ́ why tí o fi sí mi pé in any relationship i think understanding is the key no one out of them tí wọ́n really really really jókòó láti understand me kò yẹ yé wọn ò wọn wọn fún mi ní time as in wọn ò create time for relationship yẹn láti grow to the level pé wọ́n máa lè fi understand me properly so kò jẹ́ kò jẹ́ kémi àti wọ́n lè go on dáadáa bó ṣe wù ká go on tó and with the little time tèmi àti ẹ fi jọ wà ń bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tá a fi jọ wà ń bí a ti jọ ṣeré nígbà tá a wà ní kékeré nǹkan míì gan tí mo fẹ́ wá ti jẹ́ kí n mọ̀ etí mi ò fẹ́ wá ti sọ fún mi ibi tí mò ń lọ wá ti jẹ́ kí n mọ̀ nǹkan kan tí mo fẹ́ ṣe. adéjú ni ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n. ṣé kí n ṣọ̀tẹ̀ ni. afẹ́fẹ́ ló ń kó lọ. ṣé kí n kí n kí n. onídìí kò tiẹ̀ bírèkì ó ti bírèkì already gbogbo tó sọ ó ti yé mi. ó ti sọ tán. Ah, kí ló tún fẹ́ sọ lẹ́yìn pé o nífẹ̀ẹ́ mi. that I love you so seriously. seriously. Mm. Take yourself n Emi fún ẹ èmi ò lè fẹ́ o. a lè fẹ́ra o. a lè fẹ́ra kó lè work. Ah, Fọláwùnmí a lè fẹ́ra kó lè work. Adéjùmọ̀ mo ní pé a lè fẹ́ra èmi àti ẹ a lè fẹ́ra. a lè fẹ́ra. a ní a lè fẹ́ra nǹkan tí mo sọ yé mi. mo lá máa fẹ́ra ó máa work. Hey! Yes! Roar! You're going straight! Ha! The British. Ah! Ah! Who is there? tó wọlé bíi tout báyìí náà. kí ni mo ní sọ ní pé four million naira tí mo máa ṣe wọ́n wọ́n kò gbìyànjú wa wọ́n mo jáwé rẹ̀ díẹ̀ lọ́sọ̀ tó gbọ́ máa gbìyànjú rárá four million tí mo mi send sí àkáǹtì ẹ̀ kọ́. mo ní ló sọ fún ẹ pé òun send owó sí àkáǹtì. bẹ́ẹ̀ ni ó ti mọ̀ ọ́ pa ẹ̀ àwọn máa fi dúdú pé fún mi ó. ṣé tó lè lọ ṣe ń pariwo tó ń pariwo. mi ṣe ní pariwo. ṣé nǹkan ṣe é. nígbà tí mi fẹ́ kí ló ń ṣe yín. ṣé nǹkan ṣe ní sọ gbogbo èyí tí mo rí àlá ti ń sìn kò tí tó two minutes ń sìn mo rí àlá mo yìí dunú lọ́wọ́ òun ló kọlẹ̀kùn bó ṣe kọlẹ̀kùn yẹn and the money is not even four million naira it is five million naira kí ló ṣe ẹ kí ló ṣe ẹ. àbí five million naira five èmi ni mo dáhùn pé èmi ni mo ṣe mistake nìyẹn ajẹ́ pé five million ló sọ fún mi tẹ́mi lọ́ọ́ rò pé four million ni mo gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ ju wọn tí wọn kọ́ bá fẹ́ ṣe dáa tó mọ̀ pé àjọ ọmọ mi pẹ̀lẹ́ mi kò tó ń lọ ẹ̀ plan mi pẹ̀lẹ́ kò sí ọkọ̀ tó ṣẹ̀ mi. ṣọ́mọ kó tún ti bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ ṣọ́mọ kó rí ẹ̀ pé pẹ̀lú nǹkan tó sọ yìí pẹ̀lú gbogbo nǹkan tó rẹ̀ ṣe yìí máa sọ fún ẹ pé mi ò ṣe mọ́ ó dà mi ò ṣe mọ́. ẹ kí ló sọ náà. mi ò ṣe mọ́. kí ló sọ ọmọ ìgbẹ́ni wọn lẹ́kùn calm down calm down káyọ̀ wá sílẹ̀ jọ kí ló ṣe é lọ kí ló wà lára ẹ̀ tó ń ṣe kànìkànì èmi lọ́ọ́ àlẹ̀ mọ́ mo jẹ́ kí n sọ fún ẹ kí ló ti ṣe bẹ́ẹ̀ nígboro ṣé mo fẹ́ tẹ̀lé mo fẹ́ rà ìwọ ìwọ máa wọ ìtọ́kùn jù ẹ lọ àtẹ́tọ́ wọ sẹ́ẹ̀tì wọn ni wọn lè rí. ok kò sí wàhálà tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni lọ wà lọ wà èmi ò ṣe mọ́ ni mo sọ fún ẹ èmi ò ṣe mọ́ owó tó dẹ̀ wà lọ́wọ́ mi máa dá padà fún. o má sọ yẹn má gbìyànjú wa o àtijọ́ máa dùn dàtí máa dùn bó ṣe ń lọ ní ìgboro bó ṣe ń lọ lórí street àtijọ́ mọ̀. baby my love o ti yí báyẹn sí ìfẹ́ mi o rí pé owó ló máa ka ẹ́ èmi tó bú tó sìn ni mo di bébì o ní mo di calm down èmi ló sọ fún pé máa wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ta ìwọ tí mo manage pẹ̀lú wọ́ òṣì tó wà lára ẹ̀. mo mọ̀ pé mo ti há. ó dáná ọ̀rọ̀ ti lọ síwájú ó ti bọ́ sẹ́yìn ó ti bọ́ sí gbogbo ẹ̀ five million owó ẹ̀ máa ń gbé three million naira mi. mi gbọ́. three million. three million ló máa gbà mí. ta ló mú iṣẹ́ wọlé. sórí ẹ pé. pé báwo. máa kówó ìlọsọ́dọ̀ àwọn ọmọ aláìlóbìí tí ìbá kó lọ́dọ̀ àwọn ọmọ aláìlóbi kò yẹ ń sìn máa kówó yẹn lọ sọ́dọ̀ ìyá ṣukura máa ní kó fi ṣe nǹkan tó bá wù tó wà ní. ìyá ṣukura nìkan kọ́ lọ́ba mi sọ̀kọ́ tí ojú tí o tó gbà. ó lè padà lọ́sọ̀dọ̀. ẹ kò Wow, thank you. But mi nílé jẹ́ ń sìn, bó ti bá máa jẹ́, ìwọ náà ló máa wá sáà fẹ̀. mo ń gbọ́ tiẹ̀. Oh, in my own opinion, woman yẹn wọ́n is a very nice customer. So mo mm. rò pé bóyá bíi five hundred thousand bóyá la wá lè fún bíi five hundred thousand naira. Um, no no ma, èmi me buy again, ma. mọ́ me feel be the bá lè ra gift fún I think that should be okay. Oh, okay. Mm, yeah. Eche, ṣe bó bá ṣe máa jẹ́ pàkẹ́ vaccine ẹ lè máa Thank you. Thank you, ma'am. You're welcome. Jimola, you want to serve oúnjẹ yẹn? All right. Máa pè ready. Okay, ma'am. All right, thank you, dear. Baby. No, no, no, don't worry, don't worry. Kí ni mínì gbogbo nǹkan tó ṣe? Ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé wọ́n lówó lọ́wọ́ kó dẹ̀ wá òkè ìgbé tiẹ̀. ni ní jẹ́ kárí bí kò ṣẹlẹ̀ sí ẹ̀. Wàá kọ́ gbọ́ wọ́n sọ pé wọ́n ní wọ́n sùn wọn ò jí mọ́. Tóò! Má ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fúnra wọn náà fún ara wọn fà á bó dẹ̀ ṣe rí lóṣẹ́ sọ yìí kò sí kankan tó lè dá ṣe kò ṣẹ̀ṣẹ̀ sọ fáwọn ọmọọṣẹ́ ò sọ pé ṣe mọ̀ pé kò sí kankan tí mò ń dá ṣe. kí ni ìtumọ̀ yẹn o ò lè dá ronú ni àbí kí ló ń sọ fún mi. bẹ́ẹ̀ náà ni tó bá ṣe nǹkan fún mi wàá máa sọ fáráǹtà. ara ah, ah, o oh, bébè. ọmọ orí mo mọ tí mò ń sọ mo mọ tí mò ń sọ mo tí mo kàn láti sọ fún ẹni wípé anything tó bá fẹ́ ṣe kò ní kò ṣẹ̀ṣẹ̀ máa sọ fún èèyàn tó dé kó ṣe àbí kó máa jẹ́ káwọn èèyàn mọ̀ kó tó di bó ṣe nǹkan fún mi most especially tó bá fẹ́ máa ṣe ó lè máa ṣe bọ̀tẹ̀ èmi o èmi o o tó bá ṣẹlẹ̀ láàárín èmi àti ẹ̀ mi ò fẹ́ kí etí kẹta kó máa gbọ́ àti tó bá fẹ́ kí gba nǹkan mọ́ lọ́wọ́ ẹ̀. bébí ìlú rẹ̀ ìlú rẹ̀ ìlú ìlú má jẹ́ ká tàn yẹn jẹ́ ká fi yẹn lẹ̀. má bínú má bínú má bínú ó mọ̀ wípé bínú tèmi ṣe rí lèmi ṣe ń ṣe nǹkan. bínú ẹ̀ ṣe rí yẹn ò dáa kò dáa ó máa ń kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni it is not good. ok baby ma just ma mi ní sọ fún anybody mọ baby company kan jẹ company mi lówó wọ́n dẹ̀ fẹ́ san owó yẹn tí wọ́n ti rẹ́ẹ̀dì láti san mo dẹ̀ fẹ́ kọ́ sún sínú àkáǹtẹ̀. èlò wa lówó ọ̀hún. Mm-hmm. thirty seven million naira. thirty. seven million naira bẹ́ẹ̀ni. Ah, mi ò rò pé ní nǹkan sọ sínú àkáǹtì eh, tọ̀dọ̀ mi ìgbà tó yẹ kọ́mpìnì náà jẹ lówó. Ah, um, no no àbẹ́bí no no mo fẹ́ kó sọ sínú àkáǹtì ẹ̀ please. is that what you want? yes. yóò ṣe fún nǹkan sọ ìgbà ló máa ń sọ yẹn. Ah, very soon because àwọn ìpè yẹn kan ti fẹ́ pè mí pa ah ok ẹ kò sí wàhálà anytime tí wọ́n bá ti fẹ́ san kán wọ́n san sílẹ̀ torí irú owó yẹn ọ̀wọ́ bẹ̀rẹ̀ ni mo ṣe wò pé eighty seven kò sí wàhálà kó san anytime ok dear. Mm, oh. <laughs> láti sun ilé Wùnmí tí ò dẹ̀ sọ fún mi tó fi tóbi lọ sí pé òun fẹ́ súnlé Wùnmí ni wọ́n fẹ́ súnlé Wùnmí ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe làwọn èèyàn máa bẹ kẹ́dùn bàtà bá ṣe náà pẹ̀lú ẹ̀ ní ìbọ̀jùbọ̀ wàá rí ìyá ẹ̀ báyìí wàá pè ní bàbá ẹ̀ ò ní dáhùn bí ẹ̀ mọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ ta ló wà ń bẹ̀. bébí sílẹ̀kùn ra wọn. ju ọlọ́run máa o ọlọ́run ní alẹ́ ìwé pé o sùn ilé ìwé tó ti ń bọ̀ ìbọ betrayal òsì yìí. kí ló ń ṣe ẹ́ aṣáájú ọmọ game tá play ni moreover ìwọ ló bẹ̀rẹ̀ géèmù yìí so kí ló lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó wá yẹ kó máa hàn tẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé tó pariwo lé mi báyìí jọ jọ jọ ṣó mọ̀ bóyá mo wá sọ fún ẹ pé mò ń padà sọ́dọ̀ Fọláwùnmí ni pé mo kàn sáré wálé ni mo á mú nǹkan o pé mo ń padà lọ sọ́dọ̀ Fọláwùnmí ó mọ̀ bóyá nǹkan tí mo á sọ ni. ó máa dà bẹ́ẹ̀ ṣé o ti rí jùwọ́n tó máa bí ìkọ̀rí gbogbo àbá ńlẹ̀ dà gbọ́ síta nínú ilé yìí kó gbọ́ ọ̀dọ́ fọlá lọ mi lọ kó wá rí mi wò bí èmi wo sáì ẹ wà á rí pè ní bàbá mo tún tún sọ mo ti sọ kó tó bẹ mo tún tún sọ wà mi wò bí ìrọ̀ ṣàwọlé three rounds ló máa ṣe ẹ̀ẹ́mẹ́ta ọ̀tọ̀ ló máa lọ bẹ́ẹ̀ ni mo sọ wàá fọkùnrin tó jẹ́ ìwà fún mi lálẹ́ yìí. ah èèyàn ni o òun láyọ̀ mi òun ni ìdùnnú mi òun ni everything tí mo ní tí bá tún wá sọ fún ẹ pé ó wá ń dàbí wípé èmi nìkan ṣoṣo yìí ni ni mo ní lọ́ọ̀kì jù nínú gbogbo obìnrin tó wà ní ayé yìí. Ah! ilé fi ṣeré o. wow ṣọkí ni sọ fún ẹ tẹ́lẹ̀ the last time tí mo wá sí ìbàwọ̀ pé níta sọ̀rọ̀ yìí ó wà kẹrin nílé gan-an oh i mean. Um, sorry bí mo ṣe mọ̀ ọ́ ládùúgbò wọ́n wà kẹrin wọ́n máa ń ṣe dáadáa sáwọn èèyàn ìwọ wọn dà tí wọ́n fi mọ sọ́wọ́ ẹ̀fọn ìtòtọ́. òṣìṣẹ́ ọ̀rẹ́ mi ìwọ ẹ̀dá lóòótọ́ ìwọ ẹ̀dá lóòótọ́ ó máa ń mórí mi wú. èmi ṣẹ̀ tún wá lẹ́tà bìlífù pé bóyá torí owó tí wọ́n ń rí gbà lọ́wọ́ ẹ̀ ló ṣe tún wá farabalẹ̀ fún ẹ dáadáa. Ah, ah. ọ̀rẹ́ mi kò rí bẹ́ẹ̀ o owó kẹ̀ ìdùnwọ́n tó jẹ́ pé fúnra rẹ̀ báyìí nǹkan tó ń ṣe fún mi gan-an ah ò ní bìlíìfù ẹ̀ advice ńkọ́ ah advice tó ń fún mi báyìí ó máa ń mú orí mi wú ni ó máa ń múnú mi dùn every time tí bá ti ń rí adéjú wọn ó tètè wá sọ fún mi nísìnyí pé anything tó bá máa wà láàrin mi àtọ̀hún hmm. kí n má máa sọ síta o kí n má jẹ́ kí ẹnìkan kan máa gbọ́ pé tí kẹta kò gbọ́dọ̀ gbọ́ pé èmi àtọ̀hún nìkan ah, ah. yes ọ̀rẹ́ mi so ìwọ náà fẹ́ gbà sí wọn lẹ́nu sìn ẹ̀ dá mi sí pé bóyá tó bá ní ìkọ̀kọ̀ tó fẹ́ ṣe fún bóyá o fẹ́ send owó tó pọ̀ kan sákàǹtẹ̀ ò ní jẹ́ kí n mọ̀. ah jẹ́ kó mọ̀ kẹ́ rárá o ò ní sọ fún mi mi lè jẹ́ kó mọ tọkọ láṣẹ nǹkan tí bébì mi bá ṣàfẹ́ ni máa ṣe fún mi. so ọ̀rọ̀ ti di báyìí sìn ẹ ti gbá mi sí kọ́nà àbí. <laughs> àgbẹ̀ sí kọ́nà. ó ní ẹni ìsìnkú ni mo dáhùn tí mo ṣe gbogbo tí bọ̀ bá bẹ̀rẹ̀ ní ìsìn ariwo owó owó ni wà máa pa lẹ́gbẹ́ ká gbogbo wa. Ah! ẹ rà o ẹ̀dẹ́ o ẹ jọ wọn ti bẹ̀rẹ̀ match right. Ah, ah, wọn ti bẹ̀rẹ̀ ó máa tó eight fifteen kó tó bẹ̀rẹ̀. ó máa tó eight fifteen oh that's good that's good eight fifteen. ó nìyẹn o tó bá ti tíbọ̀ bá ti bẹ̀rẹ̀ máa padà wá wò. mi ò ní sanwó. ẹjọ́ sẹ́yìn ni mo lè bá sọ̀rọ̀ mi ẹnìkan wà ń bí torí mo ti wá bí rí wọ́n pè ní ọmọdé olówó. ó wà ń bí láìpẹ́ yìí kódà wọn ní sísá ìdóde. really ọmọdé olówó ẹ address wọn gan ni mo ti ẹ fẹ́ sọ pé kí n dọ́gbọ́n tí n bá ti owó ọ̀tọ̀ màá kọ̀lẹ̀ màá bẹ́ẹ̀ mi lọ́wọ́ ok ẹ ok màá padà wá wo bọ̀ um, ẹ pẹ̀lẹ́. ẹ̀rọ ọ̀sán. ẹ̀rọ jẹ̀rẹ̀ ẹ̀rọ gbà ẹ̀yin ni ọmọdé olówó ẹ̀yin náà ń pè bẹ́ẹ̀ àbí oh good ẹ̀yin náà ni mo fẹ́ rí. ìmọ̀ṣẹ́ wọlé nìsín mo rí tẹ́ ń sọ̀rọ̀ ṣé kì í ṣe pé ẹ̀ ń bá bébí mi sọ̀rọ̀ sáà òjòwú ni ẹ́. E? jẹ́ kí n jòwú mo mọ àwọn mẹ́rin ṣe níta nísìnyí. ẹ wọ́n sá. àwọn kọ́ni mo bá sọ̀rọ̀ lady tó wà mí ló attend sí mi ó dàbẹ̀ nípò ló wà mí but uh, moreover uh, ìyàwó yín right wọ́n beautiful. jẹ́ um, túmọ̀ ẹ bá mi sọ kí lè bá wà lọ́wọ́. Ah, ok mo ti wá síbi ìrírí ẹ̀ẹ̀mejì mẹ́ta kan nígbà kan tí mo wá wo bọ́ọ̀lù níbí náà ni mo wá mú máàkì níbí so there was a time tí mo wá síbi you know mo rí yín ní ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta tí mo wá síbi yẹn náà mo bẹ ṣe sọ̀rọ̀ ó wú mi lórí táwọn èèyàn bá ń hágìl nípa ọ̀rọ̀ bọ́ọ̀lù bẹ́ẹ̀ ṣe máa ń hágìl ẹ máa ń tí mo padà wá bí lọ́jọ́ kejì tán sọ fún mi pé wọ́n jí wọ́lẹ̀ tì yín lọ ẹ̀gbọ́n olórí burúkú tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi ló jí wallet yẹn lọ́jọ́ yẹn wọ́n ṣe pàṣẹ láàrin ara wọn tí mi ò fi rí lọ́jọ́ yẹn ó dùn mí gidi gan tí n bá rántí dáadáa dọ́là wà nù ẹ̀ náírà wà nù ẹ̀ atm card mi ló dùn mí jù atm card yẹn dùn mí gan in fact àwọn invoice kọ̀ọ̀kan wà nù wallet yẹn tó dùn mí gidigidi gan ẹ wo ẹ jẹ́ ká skip yẹn ìyẹn ti lọ nìyẹn èmi ní ilé ìlé náà ṣé kò tiẹ̀ dàbí kán jí nǹkan ní life mi gan mọ́ ẹ má jẹ́ kí n tiẹ̀ rántí yẹn mọ́ ẹ̀gbọ́n but ẹni tó mú owó yẹn tó mú wallet mi yẹn <laughs> ọlọ́run ní ọlọ́run máa fi yẹ ẹ̀jẹ̀ gbogbo tó bá wà lémi lémi ìyá náà máa jẹ́ ni kò ní rí bá ti ṣe là ó àtòrí ẹni tó bá mú oògùn olóògùn tó mú mọ́ titi ẹ̀ tó fi ń live life ẹni yẹn ò lè dé èèyàn láyé èmi oògùn olóògùn kan lè fi ń live life mi náà mo ṣiṣẹ́ kí n tó rówó mi nì ẹ̀gbọ́n ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ ìyẹn ti lọ ẹ ti fìyẹn lẹ̀ fọlọ́run mo ti fìyẹn lẹ̀ fọlọ́run tèmi o ìyẹn ti di past tense. mo ti tẹ sọgbẹ yẹn ni pé ọlọ́run máa tó ìfìyà jẹ nìyẹn o lè bá má sọ torí mi ò mọ̀ yẹn mọ́ wà yín ètí mo mọ̀ ni wípé ẹ fi lẹ̀ so ti yẹ yín ìyẹn gangan ló dẹ̀ wú mi lórí nípa yín tí mo fi wà yín. Hmm. wọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ pé mo ti contribute tíntìntín díẹ̀ sí life àwọn kọ̀ọ̀kan tí mo súnmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ̀ náà ló wú mi lórí bro ẹgbàá hundred thousand naira ló wà bẹ́ẹ̀ ẹgbàá lọ́wọ́ mi I don't know baby, ò hmm, ń wò mí. ṣé kò ṣe wọlé tẹ tó sọ fún mi gbà yẹn pé òun rí. òun náà ni. ṣòro má tí èmi wò rẹ ó máa ní nǹkan kan ṣe pẹ̀lú wọlé tì. yes yes bóyá torí nǹkan tẹ̀mí rí ìdí ni o bọ̀ bí mo ṣe study mind wò rí gbogbo àtàmàtàmù tó ń sọ látàárọ̀ o hmm. rí direction bí tó ń sọ̀rọ̀ lọ ni ok kí ni títí láti wá fún ẹ lówó and as a matter of fact ó wá fi style dá owó yẹn padà ni i'm so sure about that very very sure. ó ó mọ̀ ń pa kò mọ̀ ń pa kò sí ìdókàn mi wo ajẹgbẹnigun jẹbọ wo owó tó tiẹ̀ wà ní wallet anytime yẹn gan i'm not sure bóyá ó gbé hundred thousand naira òun dẹ̀ ti dá hundred thousand pa bàbá yà mí ajẹ́ pé gbìyàn eré kúrò lórí ẹ̀dùn díẹ̀ nìyẹn. mi ò tiẹ̀ wá mọ reason tí àwọn fi sọ wípé ká má pala láriwo. tẹ́ fi sọ wípé ohun tá a bá bò ló níyì láì ṣe wedding yín ẹ̀dẹ̀ tó ń sọ gẹ́ẹ̀sì fún wa wípé ká má pa láriwo káwọn èèyàn má mọ̀ káwọn èèyàn má mọ̀ tá là ń sá fún. nígbà tó ń ẹ̀yin fara yín mọ̀ àdúgbò lèmi àti yín jọ ń gbé ẹ̀yin náà lẹ́dẹ̀ sọ tẹ́lẹ̀ pé kò sẹ́ni tí mò ń fẹ́ mi níyàwó mi ní kankan ṣé mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa níyàwó ń sìn màá tún máa bò ní bòńkẹ́lẹ́ orí ẹni tó bá ní ká bòńkẹ́lẹ́ orí ẹ̀ ò pé ní o àjẹbí ah, pé kò mọ nǹkan tí à ń ṣe o a máa fẹ́ gan-an tẹ̀lé eh, eh, bá wa káwọn fámìlì yìí gan wa àbí abẹ́ ní nǹkan míì ló yàtọ̀ sí. Ah, ikú mi bá wọ ọ̀rẹ́ mi yàtọ̀. bóyá ẹ nǹkan míì sí. ẹ wò ọ̀rẹ́ mi aṣọ rẹ̀ concern ọjọ́ yẹn mi ni ma best ẹ̀ okay get that mi ò tí mọ̀ ọ́ màá ṣì máa wù yẹn náà ah, ó ní dojú ọ̀rẹ́ ní ah, màá ṣì máa rò ó. ẹ tiẹ̀ mọ tèmi rò ẹ̀yin má best wọn ṣe mọ pẹ̀lú gbogbo ẹ̀ tí mo ti ń rí yín ládùúgbò tẹ́lẹ̀ kó tó di pa àpàdé lọ́dọ̀ bébì mi ń bì mo ti rí ibi tẹ́ gùdù sí ebi ò bá ní pé kẹ́ dúró nídìí oúnjẹ àti ọtí kó jẹ́ pé náà máa wà ń bẹ̀ ẹ mọ̀ káwọn bẹ ẹnu wọn dẹ̀ ẹ̀ ṣe so ẹ lè dúró níbi oúnjẹ wọn ò ní àwọn èèyàn lè gbà bíi mẹ́rin márùn. ah baby mi you are right jare. ibẹ̀ ló tiẹ̀ fìtì yín. Hello? wow! Ẹ ṣé ẹ ṣé gan ni. Mo ti sẹ́ndẹ̀ sí yìí of course na mo tún lè fi kún gan pàápàá ah ẹ ṣe ẹ ṣe gan ẹ ṣe ẹ ṣe mo tún bẹ ẹ ṣe ah ah oh my god Fifi this is so good. Wow! ọ̀rọ̀ mi any good news. ara nǹkan tí mò ń sọ nìyẹn tí mo sọ pé bí oúnjẹ àti bí ọtí ló fi tì í kò tí ì ní ọ̀rọ̀ ìyá ní èmi àti bébí ni ẹ má wọrí. yes àárín mi àti bébí mi ló wà. ọ̀rẹ́ mi mi láì nǹkan tó máa ń ṣe fún mi nígbà míì ẹ ṣó máa ń fẹ́ tarí mi dànù ní because mi ò ó ní láti máa sọ fún mi bó ṣe ń lọ náà tó yẹ pé ìwọ náà rò mo mo wà up to your standard. Oh, no ẹ̀sà ni ẹ̀sà ni máa wò bẹ̀rẹ̀ máa wò bẹ̀rẹ̀. I want to know ṣé bẹ́ẹ̀ kí rejoice pẹ̀lú mi. ní sùúrù o mọ̀ wípé mi kì í láì tó bá ń sọ ọ̀rọ̀ rẹ̀ yìí. ó jù gbẹ́ẹ̀. mi láì kẹ̀ ah ah ó dáná good news ni àjẹ́ kó bá wà níbẹ̀ <laughs> èmi àti bébì mi a fẹ́ travel a fẹ́ lọ lo three good man. <laughs> good news travel of course one month yes. congratulations. thank you thank you. mi sọ mi sọ ẹ lọ gbàdúrà ara yín. kò tiẹ̀ ní fẹ́ lọ. ọmọ sábà tiẹ̀ mú yín lọ ẹ̀yin àtàfẹ́sọ́nà yín ẹ fẹ́ jà pa sóòkò dẹ̀ bí ìwé lónà mú tẹ̀yàn dá. ó mọ̀ pé ọ̀dàlẹ̀ ẹ̀dá ni ẹ ọ̀dàlẹ̀ ọkùnrin ni ẹ ìwọ èmi mú ẹ débi kan ìwọ fẹ́ gé mi lọ́wọ́ dànù ó fẹ́ gbé ìjẹ́bọ jẹ́ àbí máa ṣùn ẹ pé obìnrin ni mí èmi sílẹ̀ fún ẹ ìwọ ó yí mọ̀ kọ̀kọ̀ ìwọ á fi èmi sílẹ̀ níbẹ̀ wọ́n pẹ̀lú mi fẹ́ travel fẹ́ fi mí sílẹ̀ níbẹ̀ yàbí ó fẹ́ fi mí sílẹ̀ ó fẹ́ fi mí sílẹ̀ àbí ó tí mọ̀ kọ̀kọ̀ nǹkan tí máa ṣe fún ẹ ara á kọ̀. kí ló tó ń ṣe báyìí tó ń bínú báyìí wá ṣàtì ẹ máa farabalẹ̀ díẹ̀díẹ̀ àbí kí ni tí mo gbélé ṣé bójú ẹ ló ṣe nígbà tó ń sọ fún mi wípé òun fẹ́ kémi àtòun kájọ travel out tó ń sọ pé físà ti dé orí pé mi náà ṣe wáò wáò wáò wáò orí pé surprise èmi náà mú ẹ ṣe wáò. ṣé o fún mi ní passport ẹ àbí ẹ̀yin náà ń gẹ submit passport yìí same passport yìí fún yín físà ṣé òun lọ gbọ́n sí interview ṣé òun lọ sí interview kan tó fún yín físà àbí jẹ́físà yẹn ó rìn lórí pásítọ̀tì ẹni sọ fún mi ṣòtúbi tí bá ṣetán pẹ̀lú ẹ̀ wá jẹ́yàn níṣu bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. bíbí ṣe mọ̀ pé gbogbo bó ṣe ń pariwo lé mi yẹn ṣe mọ̀ pé inú mi dẹ̀ ń dùn. ìrẹ̀ ti dàrú kọ́lẹ̀ ti yí. bó ṣe sọ wípé orí mi ti dàrú yẹn ayọ̀ mi dẹ̀ ń kún. tí wọ́n ti ṣépè àti ìdílé wọ́n ti ṣe fún ẹ. bó ṣe sọ pé wọ́n ti ṣépè fún ẹ <laughs> mo sọ pé wọ́n ti ń ṣe mí láti ìdílé wa wáyẹ̀ ah orí mi rẹ̀ tó wá wú ju bó ṣe yẹ lọ torí mò ń rántí family house wa báyìí pé yẹ kí n débẹ̀ mò ń rántí sọ̀sẹ̀. kí ló ṣe é tó bínú kí ló ṣe é tó ń ṣe gbogbo eléyìí ìwọ náà ló máa sọ wípé mi ò play game mi dáadáa. ọgbọ́n ọgbọ́n gbọ́ ni ọgbọ́n rárá ọgbọ́n wọ́n tó ti tó ti plan ṣọmọ kan tó sọ nígbà tó dìde ní ọlá pẹ̀lú tó mú pa lọ́dọ̀ yìí ṣọmọ kan tó sọ nígbà tó wọlé ni kí ló sọ. ó sọ fún mi wípé ẹ ò bàbá yẹn kò tẹ òun òun tẹ rẹ kó gbọ́ ni kò tẹ make any attempt kò tẹ ṣe kíní kọ̀kìnì kan òun tẹ pé òun òun tẹ òun tẹ rírọ̀ pé mi ti tẹ rí òun tẹ fẹ́ fi sílẹ̀ òun tẹ mọ̀ kọ́ tóun tẹ fẹ́ fi ẹ ṣe nǹkan tóun ṣe láyé òun tẹ mọ̀ gbogbo ẹ̀kọ́ tó sọ fún mi ni ẹ̀rọ kò ẹ̀rọ kò tí o ti rí tó máa tá a tán sí ọjọ́ wo ni wà á tiẹ̀ ríra gbẹ̀yìn tó fi ń ṣẹlẹ̀ ṣé bí jẹ̀ta lè mi wà á tiẹ̀ ìjọ wà nínú ilé ẹ̀ tá à sọ̀rọ̀ travelling tá a fi ń sọ̀rọ̀ tó fi ń bínú sí mi. ìwọ ló ní kí n má mi kẹ́ ní attempt pẹ̀lú ẹ̀mí. mr man ṣé mo wá sọ fún tó bá débẹ̀ o tọrọ yín bá ti wọ̀ o kó má tiẹ̀ make any attempt rárá ṣé mo sọ bẹ́ẹ̀ fún ẹ. tí bá make attempt tó bá ní pé ká ṣe ń kọ́. ẹ wà wà wà wà á bẹ kíkíkí wà á dẹ̀ ṣe. ẹ mi gbọ́. má ṣe. of course wà á ṣe kí ló kí ló fi ń ṣèyàn wà á ṣe ṣáà lọ gbé e? kó rájú mi ó ṣì dànù. ọ̀rọ̀ tó sọ mi ti understand. o lè understand yẹ dàtẹ́ ìbò lè èyí tẹ̀ kó fi lọ́gbọ́n ló fi gàgà ó ṣì dànù. ìwọ ìwọ adéjùmọ̀ èmi gbé ẹ lẹ́yìn tán wọ́n á fi gé mi jẹ ìwọ fẹ́ fi èmi sílẹ̀ níbí o fẹ́ travel lọ sí abroad pẹ̀lú wùmí mo ti èyí wá ń bí òun yọ bọ́rọ́ òun yọ bọ́rọ́ òun dà mí òun ṣe òun ṣe òun gbà kọ́nà tó bá dà abroad sàn níbi tó kí mi ò ti tú ẹ wá ló máa ṣiṣẹ́ kòṣẹ́ wá gbàgbé mi pátápátá àbí ṣọtẹ́rì kàkà kẹ́kọ̀ọ́ má jẹ sísìn a máa fi ṣàwádà mi ìwọ ìwọ àwa tọ̀ mí títí títí títí títí títí wàá gbà abroad lọ wàá lọ jókòó sọ wàá gbàgbé mi èmi á máa dá gbọ́ bùkátà mi báyìí máa tún ẹ títí títí tó máa fi bá ní àjọṣepọ̀ tó bá wà bá ní àjọṣepọ̀ tán ó máa já wèrè ni tó bá yàrá ìtàn wèrè asta asta ju ti ṣológun lọ. <laughs> ọlá mi fowó mi o. èmi ń fẹ́ owó atọ́lá gbogbo ire o èmi ń fẹ́ ọlá mi fowó mi o ẹlẹ́dàá mi èmi ń fẹ́ owó atọ́lá gbogbo ire o èmi ń fẹ́ ọlá mi fowó mi o èmi ń fẹ́ owó atọ́lá gbogbo ire o èmi ń mo ní kí n báre sùn mo ní kí n báre jí èmi ń fẹ́. owó àtọ́lá gbogbo ire o èmi ń fẹ́. owó àtọ́lá máa ọlọ́dẹ̀dẹ̀ ìfẹ́ owó I love you. I love you. so much. So much. òye mi Bọ́lá wù hmm. mí fowó wù mí o. Èmi ń fẹ́. Lọ máa dé bí. Bébí rẹ̀ o. Èmi ń fẹ́. Ire ni mo yàn, ire ni kí n ṣàgbà rí mi fẹ́. Owó atọ́lá gbogbo ìyàwó rẹ̀. Mi ò ní sẹ́yìn, mi ò ní kí tẹ́ni kankan má dá. Èmi ń fẹ́. Owó atọ́lá hmm. gbogbo ìrẹ̀ o. Iṣẹ́ tí ń bá ṣe kí n jẹ́ rẹpẹtẹ anything with me. Adrian, don't carry me. Don't, let me help Don't carry me. Okay. Okay. okay. okay. okay. for the past six days mo ti ń bẹ̀ pé kó má bínú lórí nǹkan kan náà tó jẹ́ pé èmi àti ẹjọ́ ṣe pẹ̀lú ìfẹ́ tọkàntọkàn ni mo fi ṣe o dẹ̀ ń ignore mi ò ń ṣe mí bíi pé mi ò jẹ́yàn kan why why kí ló dé. jùwọ́n mo mọ tí mo ní kó má ṣe ó dẹ̀ padà ṣe kí ló fà á tó fi ṣe àti wípé báwo ló ṣe ṣe. wọ́n yèmí fẹ́ sojú abẹ́ fún ọ. ọ̀gbọ́n. Hmm má súnmọ́ ọkùnrin kankan ní sáà tá a wà yìí kọ́ jìnnà sọ́kùnrin fẹ́fẹ́ báyìí torí ẹrù ń bẹ lára rẹ. Ah! ẹ jọ títí di ìgbà wo wa ni àṣìṣe ah. bóyá days. àkókò àbí ó lè jẹ́ ọdún márùn-ún ah! ó lè jẹ́ mẹ́ta hmm. ṣáà jìnnà sí lọ́wọ́ tá a wà yìí títí dìgbà tá a fi rójú tù ú ní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àmọ́ bí ọkùnrin kankan bá wá ṣèṣì gorí rẹ ó ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ìkarùn-ún ọjọ́ mẹ́fà nǹkan kan ò ṣe ah, ti wá kan nu eh. ẹ kó dè yín mú dáadáa <laughs> adé orí rẹ nu kó mi ò bínú mo ti dáríjì ẹ mo ti dáríjì ẹ. Are you serious? I'm serious. mo ti dáríjì ẹ. o lè understand o lè understand èmi ló yé I love you èmi ló yé jọ o ṣe mo. jọ̀wọ́ má kúnlẹ̀ má kúnlẹ̀ má kúnlẹ̀ yóò dìde. Ah hello hello hello. ẹ ẹ kí ló ṣe níbo níbo ló wà báyìí sí. ok màá jọ yín bẹ́ẹ̀ sí màá jọ yín ní bẹ́ẹ̀ sí mo ń bọ̀ bẹ́ẹ̀ sí yín. kí ló máa lọ máa lọ máa lọ tiẹ̀ máa lọ tiẹ̀ máa lọ láàrin wọn ló kàn déédéé ṣubú kó ń pora mọ́lẹ̀ pé wọn mọ ohun tó ṣẹlẹ̀ wọn ló kàn déédéé ṣubú ń pora mọ́lẹ̀ kí ni túmọ̀ gbé lé. ṣọlá ń pora mọ́lẹ̀ ẹ máa gbà mí dúró náà o àti pé kí ló dé tó jẹ́ pé wọ́n náà pè tẹ́mi rò pé ó ṣẹlẹ̀ ojú pé ó mọ̀ ká ti close bákanbákan sí nígbà tí relationship tuntun wa ti bẹ̀rẹ̀ ṣọlẹ̀ mọ̀ pá àdúgbò ló sọ àdúgbò lájọ wà so ìgbà tí relationship wa dẹ̀ ti bẹ̀rẹ̀ yẹn ó máa ó close mọ́ mi táwọn èèyàn dẹ̀ ń rí close mọ́ mi dáadáa dàpé nítorí ẹ̀ ni ó ṣe jẹ́ pé mi náà pé ah, ó yá kí n máa lọ. ṣùgbọ́n ọlọ́run máa jẹ́ kárí wàhálà ẹ́ but jọ fún mi ní five minutes mo ń bọ̀ jọ. ok kí ló lè máa ṣe kí ló ṣe kí ló ṣẹlẹ̀. olùṣègùn olùṣègùn ní bàbá olùṣègùn olùṣègùn ni ọmọ olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kan praise the lord hallelujah arábìnrin ẹ pẹ̀lẹ́ níwájú ọlọ́run tí èèyàn ò lè parọ́ níwájú ẹ̀ tàbí ṣèké òun la wà ẹ arábìnrin olúwa fi ń yé mi ẹ̀mí ọlọ́run sọ fún mi wípé àwọn nǹkan kan wà tí ẹ ti ṣe sẹ́yìn ní èyí tí ẹ ti wò wípé tí nǹkan bá máa bàjẹ́ kó bàjẹ́ tí nǹkan bá máa dàrú kó dàrú ẹ̀yin ò kí ẹ̀ kí ni nǹkan náà ẹ sọ fún wa torí a ò lè ṣèké níwájú ọlọ́run. mo dẹ̀ ti sọ fún sísá mi pé mò ń bọ̀ ọ ọmọ ọ̀rọ̀ àwọn obìnrin ọ̀nà wa máa ń pọ̀. wàá yẹ kó jẹ́ rọjọ́ ni. tó bá wá dé kí ni kí wàá sọ fún ọ nísìnyí. mi rò kí èèyàn lè possible mọ́lé ni mi rò kí mo lè padà wá mọ́lé ni ẹ máa pè wọ́n máa pè wọ́n. ó ti sà bọ̀dá òyìnbó <laughs> ah, ẹ wo ẹ ti fine jù hmm? tẹ́ẹ̀ méjì tẹ́ bá ti bímọ báyìí ọmọ yìí máa wá pupa <laughs> ọmọ yìí máa fine. <laughs> o ṣe thank you so much má worry ọlọ́run máa pèsè ọkọ alálùbáríkà fún wọn náà very soon. baby jẹ́ àmà lọ. ok ṣe all right ẹ ṣe o all right. all right wàá tún máa rí ẹ. All right, ó dàbọ̀. Ẹ ṣé ebi yìí náà ṣá. àbúrò òyìnbó dàbọ̀ ọkùnrin ìlú àti ṣọlá mo send message sí yín látẹ̀kùn ẹ̀ reply ẹ̀ dẹ̀ ẹ̀ ṣe kọ́kọ́ ẹ wo mi lè sọ̀rọ̀ mi sí mo wà ní o ọkọ àfẹnú ọkọ àfẹsọ́nà yìí ṣẹ̀ṣẹ̀ kúrò níbí báyìí ni o ẹ wò bọ̀dá yẹn ò lọ́ọ̀bù yín bọ̀dá yẹn ò lọ́ọ̀bù yín wọn àti obìnrin lọ́jọ́ wá síbí báyìí ẹ wò wọ́n tún bọ̀ ní ọjọ́ mẹ́ta sísìn mo máa send message yín tẹ́ẹ̀bá wá ẹ̀yin dẹ̀lẹ́ mo you are on your own o ọlọ́run ọlọ́run ọlọ́run ogun gbọ́ ọlọ́run bọ̀dá yẹn ò lọ́ọ̀bù yín sẹ́ẹ̀ tẹ́ẹ̀ bá rí bóun àtàntì yẹn ṣe jọ ń play love ah ah. wọ kò ní dáa fún ẹ ọlọ́run àgbà tí ẹjọ́ bẹ́ẹ̀ fẹ́ bà tèmi jẹ́ ni ìwọ máa fún rẹ̀ máa fún rẹ̀ kó máa bọ́ àwọn ọkùnrin wèrè wọ́n. ẹni sùnwó ìpè tí pọ̀ jù ọ́ bí tẹ̀lé wáyé lágbára ni ó máa ṣe o. tó máa ṣe kó ṣe nǹkan tó máa ṣe rẹ̀ kó ṣẹlẹ̀ ojú sí nǹkan tẹ̀ ṣe máa wọ́ọ̀rì ẹ fi mí sílẹ̀ ẹ máa wọ́n tí. ọ̀dà àbọ̀ abálọ̀rọ̀. abátọ́lá. olúṣọlá. ṣé wàá sí nǹkan O máa wo ní ọ̀ jákàwọlé. wàá sọ́lá mi wọlé ọ̀rọ̀ tí mo wá wọ́n tí mo wá fún mi ò lè wọlé ẹ̀jẹ̀ ká sọ́ńbì báyìí. Ah, kí ló dé ṣàlàyé fún mi bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. bàbá tọ́lá ó tún ti bẹ̀rẹ̀ o ọmọkùnrin tí mo sọ pé mo ò fẹ́ fẹ́ mi tó ń gbọ́ ọmọbìnrin kan káàkiri kò ń jáwọ́ ń bẹ̀ o wọ́n sọ pé wọ́n pẹ̀lú ọmọbìnrin the same person náà tún rí pẹ̀lú tó ń gbé káàkiri o bàbá tọ́lá níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ayé mi níbo ti fi máa wá ọkùnrin ọkùnrin mi ní ìdá yìí ẹ wò ó ti sú mi o. olùsọlá ṣé o mọ orúkọ arábìnrin ọ̀hún. mi ò mọ̀ mi ò dẹ̀ fẹ́ mọ̀ kókó mi níbo ni ká dá sẹ̀ríà fún èwo ni ká dá sẹ̀ríà fún nínú ọkọ rẹ àtàrábìnrin ọ̀hún. bàbá ọmọbìnrin yẹn ni ká dá sẹ̀ríà fún babatọ́lá ẹ̀yin fi ti fẹ́ mi lẹ̀nu àbábá ni títí ẹ̀ ṣé rí tọmọbìnrin yẹn mo fẹ́ kẹ́ bá mi ṣèkọ́ fún mo fẹ́ fara pamọ́ jẹ́ níyà mo fẹ́ kó ṣẹ̀sìn kó ṣẹlẹ́yà káàkiri mo fẹ́ ra àkóbá ńlá fún bó ṣe wà yẹn. olùsọlá tó bá jẹ́ pé kò sí wàhálà àwọn àkóbá méjì ló lọ́wọ́ mi ń bí bàbá àkọ́kọ́ ọkùnrin kọ́kùnrin tó bá bá arábìnrin lájọṣepọ̀ ápùnrin ẹ̀kejì ẹ̀wẹ̀ ọkùnrin kọkùnrin tó bá gorí arábìnrin yìí ìsọjọ́ kìíní ọjọ́ kejì ó pẹ́ jù kẹta ah, olúṣọlá àyà wèrè ni o. bàbá bàbá tó tó máa yàwé rẹ̀ kó yàwé rẹ̀ nígbà tó máa ṣe kó ṣe. olúṣọlá tó bá wàá jọkọ rẹ fẹ́mi ló gorí ẹ ńkọ́. Ah, ẹ ó dáa kó pẹ́ kó ọ̀nà tó yàwé ó ń pẹ́ kó tó bugi jẹ. ọ̀dà ẹ wo ẹ má sọ pé ẹ fẹ́ wọlé fẹ́ jáde o mo fẹ́ nǹkan tẹ̀ máa fún yín sí sí sí sí sí tó máa ṣiṣẹ́ báyìí báyìí ni. Ah! Ah! ìwọ ah! ṣọlá ìwọ ló ń ṣe mí ṣọlá ló ń ṣe mí tó jẹ́ pé tí gbogbo ọkùnrin bá gorí mi ó máa yá wẹrẹ ní. ẹni sùúrù ẹni sùúrù ṣọlá ṣọlá ṣé mo ṣe burú tó rèé ṣé mo ṣe burúkú rẹ̀ nígbà tí mo mú ẹ èmi àti ẹ̀dẹ̀jọ́ gbélé ṣọlá àti ẹ̀jọ̀ burúkú báyìí ni ẹ àbí wíwọ ṣọlá wọ́wọ́wọ́wọ́ wọ́wọ́ fọlá fọlá fọlá fọlá fìbí sílẹ̀ bí tọrọ dé yìí jọjọjọjọ ìwọ ṣọlá jọ tálẹ́jà mi ò bá wá jọ mí kọ́ ìwọ tún sọ fẹ́ mi wípé kí n lọ gorí ẹ̀ wípé kí n bá fọlá lájọ sọ nítorí mo fẹ́ kí n ya wèrè tí mi ò bá wá pàdé ẹni tí ọlọ́run rọ sí mi kọ́. Essa. sà. ẹ jọ̀ọ́ má bínú o ṣe ní anything tí ẹ lè fún mi anything. anything bí báwo anything. bí owó. ẹ essa èèyàn dáadáa ni yín. ọkẹ ó ṣe gan ó ṣe gan. ẹ wo ẹni obìnrin tí ẹ bá fẹ́ bá ní àjọṣepọ̀ ẹ dẹ̀ ń wò mí ṣé ẹ jẹ́ bébì ni kí ẹ tó bá ní àjọṣepọ̀ ẹ lọ sí odò ẹ ti ẹsẹ̀ bọ́nú odò náà ẹ fi ọwọ́ wá ilẹ̀ ẹbẹ̀ èkùrọ́ tí ọwọ́ yín bá ti kàn ìbáàjẹ́ méjì ìbáàjẹ́ mẹ́ta ẹ mú un kí ẹ fi wọ́ nǹkan ọmọkùnrin yín kí ẹ tó bá ní àjọṣepọ̀ ẹ má kọ́rọ̀ mi dànù o kẹ má rò bóyá ọmọ kékeré ló sọ̀rọ̀. Juwọ́ Juwọ́ ẹjọ́ ń gbé ni. wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ti yẹlẹ ta wọ́n wọ́n eh, eh, eh, wọ́n wọ́n wọ́n wọ́n yọ fún ẹ. ẹni sọ̀rọ̀ praise the lord hallelujah. arábìnrin ọlọ́run sì ṣetán láti gbà yín pátápátá ìyẹn tẹ́yìn fún ara yín bá yọ̀ǹda ara yín fún ọlọ́run láti gbà yín ǹjẹ́ ṣetán báyìí láti jẹ́ kí ọlọ́run kí ó gbà yín ẹ wọ ẹ sì ní second chance o ẹ sì ní orí ọ̀fẹ́ mìíràn wípé tí ẹ bá jọ̀wọ́ ara yín fún Ọlọ́run láti gbà yín. ok ẹ ṣetán all right praise the lord Hallelujah. praise the living jesus. níwọ̀n bá ìgbà tí wọ́n ti rẹ ara wọn sílẹ̀ tí wọ́n ti fẹnu ara wọn jẹ́wọ́ tí wọ́n dẹ̀ fẹ́ kí ọlọ́run gbà wọn ẹ jẹ́ ká gbàdúrà orúkọ jésù ọlọ́run ìjìnlẹ̀ fi àyìn lógo ẹ̀dá ọpẹ́ wa. Adéjùwọ̀n kí ni mo fẹ́ sọ kí ni mo ní bọ́lọ́run mi fa tẹ́yìn ò bá ṣe fún mi kọ́ tẹ́ ṣe fún mi yìí báwo lèmi ṣe fẹ́ bọ́ nínú ìgbèkùn tí mo wà ẹ̀yin rò pé wọn ọlọ́run jù yín lọ. bẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tí wàá wo ṣọlá tí mo mú bí ọ̀rẹ́ àṣẹ ṣọlá yìí náà wọn ló fi mí sínú ìgbèkùn tí mo wà. mo bínú jọ mo bínú jọ mo bínú jọ. èmi ò bínú mo ti dáríjì mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi stroke fi mí sílẹ̀. tára tára tiẹ̀ náà bá balẹ̀ realize gbogbo àwọn mistakes yẹn tó ti i'm very sure but mo kàn promise pé lémi sí wọ pé mi ò ní ever hurt them. i'm sorry. Ah. ọ̀làwọ̀n mi.